الله والصلاة والسلام على رسول الله محمد الله وعلى آله وصحبه ومن والاه وبعد سبحانك اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمنا ما ينفعنا وبارك لنا فيما علمتنا وزدنا علما السلام عليكم ورحمة الله وبركاته olùmọ̀wá àgbà alḥafiz ibn hajar rahimah allah ta'ala wọ́n tún mú ìgbàwọ́rọ̀ míì wá òun jẹ́ ìgbàwọ́rọ̀ ẹlẹ́ẹ̀kẹtàdínní àádọ́ta wọ́n ní wàhán talhata wàhán talhata ibn musarrifin عن أبيه عن جده رضي الله عنه قال رأيت رسول رسول الله صلى الله عليه وآله وسلم يفصل بين المضمضة والاستنشاق أخرجه أبو داود بإسناد ضعيف nínú ẹgbà ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì dín ní àádọ́ta wọ́n tún gba ẹgbà ọ̀rọ̀ وعن علي رضي الله عنه في صفة الوضوء ثم تمضمض صلى الله عليه وآله وسلم واستنثر ثلاثا يمضمض ويستنثر من الكف الذي يأخذ منه الماء أخرجه أبو داود والنسائي من أقوار إليك وكدني أدوتا أتبقى أقوار ميوا إليه ولا تدو عبد الله بن زيد وعن عبد الله بن زيد في صفة الوضوء ثم أدخل صلى الله عليه وآله وسلم يده فمضمض واستنشق من كف واحد يفعل ذلك ثلاثة متفق عليه يبي الله يتي الحافظ ابن حجر wọ́n ń ṣe fún wa nípa àlùwàlá ní ẹ̀gbà tó síwájú wọ́n ṣàlàyé fún wa nípa mele wọ́n mú ẹ̀gbà fún wa ẹ̀gbà ọ̀rọ̀ yìí wọ́n lọ wá láti Abu Huraira ti sọ wípé wípé gbàtà bá ti lo orú gbólóhùn báyẹn ó túmọ̀ sí pé àdéhùn yẹn ọ̀bọ̀ àyè níbi tí wọ́n ti sọ wípé wọ́n láwọn ibi sọ wípé eléyàn sígọ̀tò tọ̀bàì ayé qila qila qala rasulillah sallallahu alayhi wa alihi wa sallam la wudu'a liman lam yusammi alayhi kíkò sí àlùwàlá. gbogbo ẹni tí ò bá ti dárúkọ ọlọ́run ọba lórí rẹ̀ a ti mà gẹ́gẹ́ bí ẹgbàá ọ̀rọ̀ yẹn ti lẹ̀ ó sì yé wa dájú pé nígbà tí ọ̀rọ̀ bá a kì fi irú ẹgbàá ọ̀rọ̀ bẹ́ẹ̀ sẹ́rì nítorí pé ẹgbàá ọ̀rọ̀ tí ò dá wa lójú sáká pé ni wọ́n sọ ìmáa fi So. ọjẹ ìbọ̀pọ̀lù lèjòhódì jahabidati ulama ìlùmà bíba ìyànjú àwọn ògbóǹtarìgì olùmọ̀ ẹ̀sìn Islam bíba ìyànjú wọn jẹ́ nù. ẹ̀sìmà pé inna nahnu nazzalna dhikra wa inna lahu lahafizun àwa láàsọ ìrántí kalẹ̀ àwa láàsọ àti màpẹ́tùmọ̀ àrántí ń bẹ̀yẹn ni alkitabu wa sunna àwa láàsọ kalẹ̀ àwa láàsọ àwa la sọ alukur'ani kalẹ̀ àwa la sọ àwa la sọ sunna kalẹ̀ àwa la sọ ó ń bẹ nínú sísọ sunna iṣẹ́ tí àwọn olùmọ̀ àgbà tí wọ́n ṣe nípa àti ṣe àlàyé yékè èwo ló gúnrégé èwo ló kù díẹ̀ káàtó nínú àwọn ìgbà wọ́ọ̀rọ̀ èyí tí wọ́n fi tì sí ọ̀dọ̀ anabi muhammed sallallahu alayhi wa alayhi wa sallam nígbà tí wọ́n ti ṣàlàyé fún wa pé ẹgbà wọ́ọ̀rọ̀ kan kò gúnrégé àwọn ò ní fi ẹgbà wọ́ọ̀rọ̀ bẹ́ẹ̀ àwọn ò ní fi sẹ̀rí. lẹ́yìn náà ẹ̀gbàwọ́ ọ̀rọ̀ tí kò gúnrégé yẹn á máa wé á sì máa ṣàlàyé tí wọ́n sọ nípa àìgúnrégé rẹ̀ eléyìí ó múni mà yí pé ká sọ bisimilahi rahman rahim bisimilahi ní ìbẹ̀rẹ̀ kìí ṣe ọ̀ràn yẹn ṣùgbọ́n ó ṣe ṣé nítorí ẹ̀rí tí kò fẹsẹ̀ rìn lẹ́yìn ni àbí nítorí ẹ̀rí mi a sọ pé nítorí àwọn ẹ̀rí mi nítorí pé òfin ṣẹ̀ríà ó fi hàn wá wípé àìkò fẹsẹ̀ rìn lẹ́ẹ̀rí kan kò túmọ̀ sí pé tí ẹ̀rí yẹn mú wá nídàájọ́ àní fi ṣiṣẹ́ nítorí wípé a ti mà nínú òfin ọlọ́run wípé kìí ṣe ẹ̀rí kan ṣoṣo ní máa sábà mú ìdájọ́ wá tí ẹ̀rí kan bá mú wá ẹ̀rí mi ńkọ́ ó lè mú wá eléyàn ni wọ́n pè lábẹ́ òfin pé àádẹ́mù dalil mu'ayyanin la yastalzimu àádẹ́mù madlulin mu'ayyan àìkò sí ẹ̀rí kan pàtó kò tọ́ka sí wípé òfin kan pàtó ò ní fẹsẹ̀ rinlẹ̀ nǹkan tó kàn tọ́ka ni pé ẹ̀rí eléyìn o kò tó láti fi sẹ̀rí ṣùgbọ́n á wá ẹ̀rí mi lọ síwájú. ẹ̀yin náà ti mà ike tí hadith yẹn tọ́ka sí gẹ́gẹ́ bá ṣe sọ ọ́n tọ́ka sí jíjẹ́ ọ̀ràn yẹn bísímìlá tàbí jíjẹ́ májẹ̀mú rẹ̀ eléyìí ni tá a sì nínú fiqhul hanbali tàwọn ẹni tí ń tẹ̀lé madhabu tani alimami ahmed ibn hanbal rahimahullah ẹ̀rí pé ọ̀rọ̀ wọn nípa basmala àárín méjì lọ́wà immal qawlu bil wujub wa immal qawlu bil ishtirab ìgbà kan lè pọ́nrán yẹn ìgbà kan lè pé má jẹ̀mú ni torí báyìí fi ṣe wà nù la wudu'a liman lam yusammi ismallahi alayhi òfin méjì tá a lè rí bẹ́ẹ̀ nínú ká pé má jẹ̀mú ni nínú ká sì pé ní ọ̀ràn yẹn ṣùgbọ́n kò fẹsẹ̀ rìn lẹ̀ torí la sọ pé sunna nítorí pé àwọn mi wà sí sunna re tí kìí sọ àná yẹn wàhálà yìí tí yẹn bá sàlù ọba kí láǹsọ nípa àdájú kí láǹsọ nípa àlùwàlá rẹ̀ láǹsọ pé àlùwàlá rẹ̀ lálàáfíà ṣùgbọ́n ó kù káàtó àìkò dárúkọ yẹn ó kù ibi tá a ibi tá ti lè dárúkọ ọba ni tí ṣe bíi tí ṣe bíi tó bá ṣe pé alḥafiz ibn hajar rahimahullah irú àdìsí tí wọn á mú wá kẹ́yìn báyìí tó bá ké ń bẹ̀rẹ̀ àlàyé àlùwà làwọn ti mú wá ni fẹ́ràn pé kọ̀ọ̀bá tún dáa pọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni nítorí pé láwọ̀ bó a liman lam yusammi ismallahi alayhi wal basmalatu takunu fi bidayati alwudu la fi asna'ihi wala fi nihayatihi ẹsìn pé basmala ìbẹ̀rẹ̀ àlùwà lálàá ti máa wì kèése láàrin kèése níparí ẹ̀ so ṣùgbọ́n èyí tó jà lọ́dọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe nínú àdéhùn mi náà ta ṣàlàyé ṣáájú pé tó wá pé wọ́n ti síwájú eléyìí ni kò bá dáa jù so ẹ rí i pé lọ́dọ̀ tiwọn èyí tó já jù kò náà ní kí káwọn kó àwọn àdéhùn ìjọ fún wa káwọn sì tó níwọ̀n bá bọ́ bá ti gbà káwọn tó níwọ̀n bá bí ọba ti ṣe gbà lẹ́yìn rẹ̀ wọ́n mú àdéhùn kan wá fa wọ́n ní àdéhùn yìí wá láti ọ̀dọ̀ Talhata Talhata ibn Musarrif láti ọ̀dọ̀ bàbá rẹ̀ láti ọ̀dọ̀ bàbá bàbá rẹ̀ òun gba ìgbàwọ́ ọ̀rọ̀ yìí wá láti ọ̀dọ̀ bàbá rẹ̀ bàbá rẹ̀ náà gba láti ọ̀dọ̀ bàbá bàbá rẹ̀ náà gba láti ọ̀dọ̀ bàbá bàbá bàbá rẹ̀ gba láti ọ̀dọ̀ bàbá tiẹ̀ radiyallahu anhu ọlọ́run kò sí bàbá rẹ̀ eléyìí tó túmọ̀ sí pé bàbá ni. ó ní sallallahu mo rí òjíṣẹ́ ọlọ́run ọba ìkẹ́ àti ọlọ́run ọba kó máa bá a. yọ́pùsílù bẹ́yìn alimọ̀bọ̀tì wọlé stinshaq yọ́pùsílù bẹ́yìn alimọ̀bọ̀tì wọlé stinshaq. ó ní mo rí òjíṣẹ́ ọlọ́run ìkẹ́ àti ọlọ́run ọba kó máa bá a. tí ń ya yíyọnu àti fífa omi sí mu ọ̀hún yà wọ́n sọ́tọ̀ọ̀tọ̀ nínú àlọ́ rẹ̀ akhrajahu abu dawud abu dawud àwọn ni wọn gba àdìsí wa fún wa bí isnadin bọ̀ọ̀ì gba ọ̀nà kan tó lẹ̀. wọ́n tún wá mẹ́gbàá wọn rọ̀ mí wá wọ́n lò wá láti ọ̀dọ̀ àrí ibn abi talib radiyallahu anhu fi sifati wudu níbi tó náà ti ṣe àlàyé báwo ni àlùwàlá nàbí wa muhammad sallallahu alayhi wa sallam ti rí. ọwọ́ sọ nínú rẹ̀ pé tó mẹ̀tẹ̀ mọ́bùmọ́ lẹ́yìn rẹ̀ lẹ́yìn kínú lẹ́yìn fífọwọ́ tẹ̀mọ́bùmọ́ ọ̀yọ́ ẹnu sallallahu alayhi wa alihi wa sallam ìyẹn anabi wa kí àti ọlọ́run bá kó máa bá wà sẹ̀ńtà ọwọ́ afẹ́ omi tó ti fà sí mú ọfẹ́ jáde tẹ̀lẹ́tẹ́n bẹ́ẹ̀ ويستنفر من الكف الذي يأخذ منه الماء أم فأو أم يوين أسم فأمي تفاتي مجدي pẹ̀lú omi èyí tó ṣe é kó bù sí ọwọ́ kan omi tí wọ́n fi yọnu òun náà ni wọ́n fà sí mu omi tí wọ́n fi yọnu òun náà lomi tí wọ́n fà sí mu akhrajahu abu dawud abu dawud àti nasaayi àwọn ni wọ́n gbà jáde wọ́n tún wá mú ìgbà ọ̀rọ̀ lẹ́kẹta wá ìgbà ọ̀rọ̀ lẹ́kẹta yìí òun wá láti ọ̀dọ̀ abdullah ibnu zayd ibnu asimi radiyallahu anhu níbi tó náà tó ti ń ṣe àlàyé àlùwalá ànábì wa muhammad sallallahu alayhi wa sallam fún wa oni tuma adkhala sallallahu alayhi wa sallam yadahu famadmada wastanshaqa min kaffin wahid lẹ́yìn rẹ̀ lànàbí sallallahu alayhi wa sallam náà wà kọ́wọ́ wọn bọ́ n'omi wọ́n ti kọ́kọ́ fọwọ́ lẹ̀ mẹ́tamẹ́ta ẹ̀yìn rẹ̀ náà wà kọ́wọ́ bọ́ n'ogbà omi wọ́n wá yọ ẹnu wọ́n sì fa omi símú pẹ̀lú omi tí wọ́n bù sí pẹ̀lú omi ọwọ́ kan yẹ́pàálù dáálí kẹtẹ́lẹ́ ẹ̀sẹ̀n anábì sallallahu alaihi wasallam wọ́n ti bẹ́ẹ̀ lẹ́mẹ̀ka. sẹ́wá wọn àwọn àdìsí mẹ́tẹ̀ẹ̀ta wọn yìí báyìí á rí wọn jọra wọn nípa àdájọ́ tí wọ́n mú wa. àdìsí alákọ̀ọ́kọ́ àlàyé tiẹ̀ dá lórí wípé ẹni tí bá ń ṣe àlùwàlá ọ̀tọ̀ ni ó yọnu ọ̀tọ̀ ni ó sì fa omi símu. ọ̀tọ̀ ni ó yọnu ọ̀tọ̀ ni ọ̀fà omi sí mu ó túmọ̀ sí wípé bóyá ẹ̀kúnwọ́ omi kọ̀ọ̀kan ni ó fi máa yọnu lẹ́ẹ̀kọ̀ọ̀kan tí ó fi pẹ́ mẹ́ta fi omi kọ̀ọ̀kan yóò tún fi máa yọ yóò tún máa fà sí fi pé omi ọwọ́ mẹta tẹnu tẹ́fi kún ẹ̀kún omi ọwọ mẹta ti mú odi mélòó odi mẹ́fà àdìsí alákọ̀ọ́kọ́ ó ma sí báyẹn ó sì lè túmọ̀ sí báyẹn wípé ọ̀tọ̀ ni wọ́n yọ ọ̀tọ̀ ni wọ́n fa omi sí mú bó tilẹ̀ jẹ́ wípé omi ẹ̀kún ọ̀kan ni wọ́n fi yọnu omi ẹ̀kún ọ̀kan wọ́n sì fà sí tó àdìsí yẹn ó lè túmọ̀ sí méjèèjì ẹ tún àdìsí yẹn wò ó ní mo rí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n ya yíyọnu àti fífa omi símú wọ́n yà lọ́tọ̀ọ̀tọ̀ ẹ̀yin ti mà igi tó bá yẹ pé fún ọkọ̀ kan la fi yọnu lẹ́ẹ̀kan tó fi pé ẹ̀mẹ̀ta bẹ́ẹ̀ tó sẹ́wọ̀n pé yíyọnu dájú a sì fi ẹ̀kún ọkọ̀ kan fa afa omi rẹ̀ sí mú lẹ́ẹ̀mẹ́ta sẹ́yìn fífi fa omi sínú àǹkọ́ òun náà dádúró tó bá jẹ́ pé ẹ̀kún ọ̀kan ńlá lò láti fi yọnu lẹ́ẹ̀mẹ́ta ṣé yíyọnu dádúró àbí ọ̀dádúró ọ̀dádúró tó bá sì jẹ́ pé ẹ̀kún ọ̀kan náà lá lò láti fi fa omi símú lẹ́ẹ̀mẹ́ta fífa omi símú dádúró àbí ọ̀dádúró òun náà dádúró ṣùgbọ́n o ẹni tó gba àdéhìí wá òun náà ni wọ́n pè ní Talhatu ibn Musarrifin wọ́n ní wọ́n máa pè ní Abu Muhammad àbí Abu Abdillah Talha yìí wọ́n ní ọjọ́ ọ̀kan nínú àwọn àgbà olùmọ̀ nínú àwọn tàbíì ọ̀kan nínú àwọn àgbà olùmọ̀ nínú àwọn tàbíì ṣùgbọ́n bàbá rẹ̀ Musarrif majhulul hal wọn ò mọ kọ̀ǹdíṣàn tó lóòótọ́ lápè ní àbókù rọ ṣé máa hàn kan dáadáa àbí ìhà dáadáa ṣé gbogbo ẹ̀ dàrú náà lójú àbí ọ̀ dàrú náà lójú kò sẹ́ńtọ́ máa ilé ẹ̀ ń pè ní majhul alhal bí bàbá rẹ̀ ti ṣe rí nu ẹ̀ sì ti mọ̀ pé tí majhul alhal tó bá ti wọnú hadith hadith yẹn yọ jẹ bọ̀ọ̀yì because I need láti mọ everybody in detail pé Abbas ló kọ́ rẹ̀ ń jẹ́ bàbá rẹ̀ ń kọ́ Qamaruddin ìlú wo ló ti wá Lagos Abbas kílẹ̀ máa ń pa rẹ̀ olódodo ni tó máa ń purọ́ lẹ́ẹ̀kan láàrin kí ẹ purọ́ ṣé tó bá kọ́ ọ́ lẹ̀ yín máa rí ká yín máa rí ká àmọ́ gbàmí tó bá kọ́ nǹkan lẹ̀ níbi parí máa dàrú máa lójú à ẹ sọ̀rọ̀ abáde tì ọ́ sẹ́mi kó lọ́kọ́ ara rẹ̀ kọ́ tó bá yẹ pẹ́ lómi ìlọ́kọ́ ní orí ká ní ìtàlẹ́bù àmọ́gbà tó yẹ kí wọ́n lọ fún ara rẹ kọ́ ọ̀hún àríkà àlébù ni ntọ́ ha sórí ńgbà tó ha sórí gbogbo ẹ̀ wá dàrú lójú tòtò bá dàrú lójú báyìí wọ́n sọ yìí pé bọ́ọ̀bì tò ní ọ ẹni tó máa ń hàn nǹkan tó máa ń sọ bá ha làákín kọfí bọ́ọ̀bù tí hàn tó nípa àdéhìí gan ọgbọ́dọ̀ ha dáadáa kí sèwọ́n àyàn ti máa ń ṣe ń bí jẹ́ pé ayé alukurani gan wọ́n mọ̀ ti ṣeré oní ayọ̀ alladhina amanu ati'u Allaha wa ati'u ar-rasula wa ulil amri minkum fa in tanaza'tum fi shay'in farudduhu ila Allahi wa rasulihi ayọ̀ mẹ́ni wa rasul oní aw kama qala Allah yẹ́nni pé kí ẹ ṣe ń tẹ wíwá báyìí ó ní ah, ètò wa jẹ́ ẹnu méjèèjì kọ́ bọ́ sí i àwọn òbílẹ̀ nínú hadith wọ́n ń sọ gẹ́gẹ́ bá nàìjíríà ṣùgbọ́n àtúnlá ti ti sọ ni wọ́n sọ kàtó apá àlùkùrọ̀ hàn. torí de ilé bàbá wọn ní bàbá yẹn majhulul hal ni sẹ́ńtúrì de lé wọn ló fa wàhálà. ó túmọ̀ sí pé ìyẹn lè gbà mọ́ lọ́dọ̀ bàbá rẹ̀. èèyàn lè kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ bàbá rẹ̀ gẹ́gẹ́ bá a ṣe rí igbó ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn olùmọ̀ tí wọ́n ka biography wọn ẹ̀ rí pé ad-durusul awwaliyya fèsì tíra yẹn o àwọn ẹ̀kọ́ bẹ̀rẹ̀ ọ̀dọ̀ bàbá wọn ti máa ń kọ́ kẹ́ẹ̀bì kíkọ́ kíkẹ́ mímà nípa mímà àti mímà ká ẹ̀ wọ́n ti padà fún wọn lẹ̀ fún ọ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ẹlòmíì nítorí kó kéré ní olùmọ̀ tó dàgbà jiná látàrí ẹ̀kọ́ lọ́dọ̀ bàbá rẹ̀ nìkan nítorí pé ayọ̀ ọ̀wọ̀ bẹ̀ náà ṣe ń jájúmọ́ gbogbo ma sá kọ́ lọ kẹ́kọ̀ọ́ fún ọkọ̀ lọ́gbọ́n torí délé ọgbà wa látọ̀dọ̀ bàbá rẹ̀ bàbá rẹ̀ náà gbà látọ̀dọ̀ bàbá tiẹ̀ náà ṣùgbọ́n tó ṣẹlẹ̀ ike bàbá rẹ̀ yẹn majhul al ni ẹlòmínà tún bẹnu yẹn àwọn náà wàhálà bá yé wa yìí a sọ ike gbogbo ìgbà tí ibn rahimahullah wa máa ṣàlàyé báwo ni ọ̀nà yẹn gbà ni kó lè bá a tòbí ẹ̀ràn lọ́yẹ̀ káwọn náà máa ṣe o gbogbo àti bá ti rádìsì kan tó bá fà yìí ká sọ pé sọ yìí rádìsì kan tó bá sọ pé tó irú eléyìí àwọn ṣe láti ayé tó ti pẹ́ irú rẹ̀ náà làwọn Sheikh Al-Albani ta'ala làwọn náà wá sí. wọ́n ní hadith yìí lẹ̀ tọ́ ǹjẹ́ lílẹ̀ tàbí tó wá túmọ̀ sí pé òfin tó mú wá kìí sòfin njọ́ mú wá ní pé Nabi sallallahu alaihi wa alihi wasallam wọ́n ya yíyọnu àti fífa omi símú wọ́n yà sọ́tọ̀ọ̀tọ̀ gbogbo ara ní ti táwọn sálọ alábò la máa ṣe táwọn yà sọ́tọ̀ọ̀tọ̀ ni àbá máa ṣe pọ̀ ẹgbẹ́ majority majority àwọn mùsùlùmí pàápàá láwọn agbọ̀n ibi tó jẹ́ pé tọ̀. kò sí màá náà lọ títí ọ̀kọ̀ọ̀kan ni wọ́n yọ ọ́nú wọ́n yọ ọ̀kan wọ́n fomi sí ọ̀pàtà ẹ̀ ló ti jẹ́ pé níwájú àwọn èèyàn tó jẹ́ pé àwọn ọmọ nípa òfin ọlọ́run tó bá jẹ́ pé ọba sàlù aláwájú wọn ọwọ́ pàṣípì oríṣi kejì yẹn ìwà náà ló sì kírun fún wa lè máa ṣe èméjì pé ṣé ìmáàmù tó ti ṣe fún àwọn tó ń torí pé èyí táwọn mọ làwọn expect kọjá pé wọn náà ń kọ́ ni ló ṣe so ṣùgbọ́n ìwọ o ti mà jù wọ́n lọ o ti wà advance jù wọ́n lọ so ní tó ṣẹ́kù ní kókò àlàyé fún wọn nítorí pé téèyàn bá ti gbá láàyè kò lè bá wí so ṣùgbọ́n tó bá ṣàlàyé fún yóò yí ọ̀nà pé ah, àtàtún lè ṣe léyìí àtàtún lè ṣe léyìí hadith yìí kò fẹsẹ̀ rìn lẹ̀ kò túmọ̀ sí wípé òfin yìí ń kọ́ kò fẹsẹ̀ rìn lẹ̀ nítorí pé òfin yìí kan náà tún wà nínú àwọn ìgbàwọ́ ọ̀rọ̀ míì gẹ́gẹ́ bí ìgbàwọ́ ọ̀rọ̀ Usman àti ìgbàwọ́ ọ̀rọ̀ Ali radiyallahu anhuma àti ìgbàwọ́ ọ̀rọ̀ àwọn míì láwọn ọ̀nà tó ti pé àwọn náà tó fẹsẹ̀ nílẹ̀ bí wọ́n ti sàlàyé àlùwalá nàbí wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tí wọ́n ti ṣàfihàn nínú àwọn àlàyé wọn gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ pé àlùbí sallallahu alayhi ọ̀tọ̀ ni wọ́n yọnu ọ̀tọ̀ ni wọ́n fa omi sí mu torí ẹ̀rọ sọ pé adam dalilin mu'ayyanin la yastalzimu adama madlulin mu'ayyan ǹjẹ́ tí lè bá yé wa tí àdéhùn sì tọ́ka sí wípé anabi sallallahu alaihi wasallam wọ́n yọnu lọ́tọ̀ wọ́n sì fa omi sí mu lọ́tọ̀ a sì ṣàlàyé pé wọ́n yọnu lọ́tọ̀ ó lè túmọ̀ sí wípé omi ẹ̀kúnwọ́ mẹ́ta ni wọ́n fi yọ lẹ́ẹ̀mẹ́ta ó sì lè túmọ̀ sí pé omi ẹ̀kún ọ̀kan ni wọ́n fi yọnu lẹ́ẹ̀mẹ́ta ó sì lè túmọ̀ sí wípé omi ẹ̀kún wọn mẹ́ta ni wọ́n fi fa omi símú lẹ́ẹ̀mẹ́ta ó sì tún lè túmọ̀ sí pé omi ẹ̀kún ọ̀kan ṣoṣo ni wọ́n lò láti fa omi símú lẹ́ẹ̀mẹ́ta agbọ́ omi ẹ̀kún ọ̀kan ni wọ́n fi fa omi símú lẹ́ẹ̀kan. nípa àtẹ̀mí tí ọmọ ká yọnu sí ká fi omi sẹ́nu ká sì gbó sùkùsùkù ká tún àfọwọ́ ọmọ ká pẹ̀lú ẹ̀ ó ṣeéṣe àbí òṣèṣe tó bá yẹ pé ẹ̀ẹ̀mẹ́ta ńlá bomi lọ́tọ̀ọ̀tọ̀ láti fi yọnu ó ṣeéṣe àbí òṣèṣe ó ṣeéṣe gbà tó bomi lẹ́ẹ̀kan ògùn sẹ́nu ó sì fi gbọ́ ẹnu rẹ̀ sùkùsùkù ó sì tún fi ọmọ ká rẹ̀ fi tẹ̀lé ó dànù so ṣùgbọ́n ìgbà tí a bá fi omi ẹ̀kún ẹyọ kan tá a bá fi yọnu lẹ́ẹ̀mẹ́ta ǹjẹ́ ó ṣeé ṣe kó jẹ́ pé ńgbà tá yẹn sẹ́nu agbó sùkùsùkù àti wọn akọ màkàtì tómi yòókù ọ̀dànù àbí onídànù sẹ́yìn máa bí yẹn ti sọ omi pẹ̀ pé má dànù yọ yọ dànù àbí òní yọ dànù ni lọ́dọ̀ sí i tá a bá dilalatu zahiril hadith ni èyí tó hàn nú hadith nu pé méjèèjì náà lọ́tọ̀ kà sí ọ̀dà tó bá jẹ́ kó lè túmọ̀ sí pé ó tú dànù ó tún tú dànù ó tún tú dànù ọ̀fà sí ẹnu lẹ́ẹ̀mẹ́ta ó dànù ṣé tó bá jẹ́ bẹ́ẹ̀ a jẹ́ pé kò lè ṣeé ṣe ká ṣe kí ni ká fi ọmọ ká wa ká fi yọ káfi gbu ẹnu wa àyàfi tó o bá sọ pé òkè kí ló burú nínú ká fi ọwọ́ ọ̀tún bomi káwa máa fi ká ìbò. ọ̀nìkọ̀dà àbọ̀dà àkàràmọ̀kùnmọ́ àǹtí mùsùlùmí ẹ̀sìn mùsùlùmí bóra àwọn ọkọ̀ owó ti pé ǹjẹ́ tó bá kí ní lọ́dọ̀ yìí ṣé lọ́dọ̀ yìí àbí ìyọnu lọ́dọ̀ yín onáni ká bomi sẹ́nu ká gbogbo nu ká wá tún fi ọmọ ká ká gbogbo ẹnu wa. Nàá ká ṣe é ṣùkùṣùkù ká sì tú dáhùn olùkọ́ ní ìyọ ẹnu. Eléyìí tó túmọ̀ sí pé fífi ọmọ ká ti ń kọ́ ni. Sátẹ́jù ni àbí òbúrú kò burú. Àwọn olùmọ́ni kò burú yóò fi àlékún kẹ́nu tún mọ́ àti sọ nínú hadith anabi muhammed sallallahu alayhi wa alihi wa sallam lawla an ashuqa ala ummati la amartuhum bisiwaki inda kulli salat nínú riwaya inda kulli wudu tí ìbá ti káwọn ọmọ bá la wàhálà bòjú àwọn lọ́rùn àwọn ọba pa wọn láṣẹ ike kí wọ́n máa yọnu ni nígbà tí wọ́n bá ti gbogbo òrùn nínú ẹgbàá wọ̀rọ̀ mi nígbà tí wọ́n bá ti gbogbo àlọ́ àlà. tọ kò sí pákó tó lè rìn ọmọ kan kọ alihamudulilayi ń bẹ abẹ òsì ń bẹ tí ẹ bá tún fi ṣe ọdà ọwọ nínú hadithi ká wọn ní sábà bí hadithi eléyìí onígbà nàbẹ ọsọlọlọ àdìsọlọ ó ní kí ló tí yọ sí mi lẹni tí yẹn pọn náà máa ti pété funfun tọrọ bá jọrọ bá jọrọ ẹ lè ẹ lè rìn àmọ́ sẹ́yìn bá fọ́ ẹ rìn ẹ wà máa èèyàn ọmọ fọwọ́ sí ẹnu sẹ́mi pé àmì pé eyín yọ ọ̀yẹ káwọn èèyàn ò rí torí ànábì sallallahu alaihi wasallam wọn ní kí ló dé tó fi jẹ́ pé gbogbo ìgbà tẹ́ ẹ bá yọ sí mi ẹ máa yọ sí mi pẹ̀lú eyín pípán tí ẹ tètè má bàa la wàhálà bọjọ mi lọ́rùn ní bá pa wọn láti pẹ̀lú pé kí wọn máa rin pákó níbi gbogbo oorun nígbà tí wọn bá kí gbogbo oorun àbí nígbà tí wọn bá ṣe gbogbo àlùwàlà tó tí yẹn máa fọmọ ká rẹ̀ ṣe fọkẹ́ ọ̀dà ṣé ìgbà tẹ bá ní yíyọnu ó ti tó kápẹ́ yẹn yọnu kéèyàn fomi sẹ́nu kó sì gbó kó tó tu dànù ṣé gbígbóyún náà mẹ́jẹ̀mú ni àbí ìsẹ̀mẹ́jẹ̀mú kèsì mẹ́jẹ̀mú tó adékútà abákàtì fomi sẹ́nu ká ti tu débẹ̀ ni àtọ̀ gbígbóná là ń sọ yẹn ká ṣe sùkùsùkù ṣe májẹ̀mú ni kẹ́ sùkùsùkù láì dẹ̀ ṣe májẹ̀mú ni májẹ̀mú ni wàhálà ìdí tí wọ́n bá sọ̀ fún mi sẹ́nu tí mo tú dànù ẹ̀ǹtí ìyọnu bẹ́ẹ̀ yìí kìtàbí ẹ̀rí rẹ̀ dà torí ẹ̀ alimami Nawawi rahimahullahu ta'ala wọ́n ní àwọn ẹni tó pọ̀ jù nínú àwọn olùmọ̀ àwọn sọ yìí pé tá a bá ti bomi sẹ́nu tára tú dànù fàkọ́tà mọ̀bọ̀mọ́bọ́ná àti yọnu. wọ́n ní apá kan nínú àti tẹ̀lé mẹ́ta abúlé Imam Shafi'i àti àwọn míì àwọn sọ pé láà àyàfi àtúgbò ká gbó lẹ́nu wa pòpòpòpò kó di pa tú dànù. Al-Imam Shawkani rahimahullah wọ́n ní tí a bá padà sínú àwọn dictionary á rí i pé ọ̀rọ̀ kejì òun ni wọ́n pè ní màmá bọ̀ nítorí pé al-khilafu fi hadha lughawi yàtọ̀ sí pé ìyàtọ̀ ẹni tí ó wáyé bì látàrí ìtumọ̀ èdè ni ẹjẹ́ àpadà sínú àwọn dictionary sínú dictionary tí wọ́n ní yíyọ òun náà ní ká fomi sẹ́nu ká tún agbó sùkùsùkù ká tún dànù àjẹpẹ tíyàn ọba sùkùsùkù rẹ kò tí ì ṣe kíni kò tí ì yọnu a sì ti mọ̀ yín pé ká ṣe sùkùsùkù kọ́tàkó sísọ omi tó wà lọ́wọ́ wa ṣùgbọ́n ká ṣe sùkùsùkù tó fi ọmọ àká wa gbó ẹnu ọ̀tà kókó mìíràn sẹ́kù kò ní fún aláǹfààní àti lè fi omi ẹ̀kún ọ̀kan yọnu lẹ́ẹ̀mélòó lẹ́ẹ̀mẹ́ta. tó eléyìí ni hadith alákọ̀ọ́kọ́ èyí tí al-Hafiz ibn Hajar tí wọ́n mú wa tí wọ́n wa fún wa níbí báyìí nípa pé á fi omi ẹ̀kún ọkàn à wípé á ya yíyọnu sọ́tọ̀ fífa omi símú yọjọ́ tọ̀ fún àní papọ̀ a sì ti mọ bó ti ṣe lè wáyé a sì ti mọ pàdé sí ìfọ̀ bá a lẹ àtúnláwọn àdéhùn mi tó ṣe pé kíni wọ́n mú ìtumọ̀ kan náà wà táwọn ṣe kíni tí wọ́n rìn lẹ̀ bó tilẹ̀ jẹ́ pé àwọn àdéhùn tó tọ́ka sí àlàyé tí ń bọ̀ yìí òun lọ pọ̀ jù àwọn ni wọ́n sì fẹsẹ̀ nílẹ̀ jù wọ́n gba àgbàwọ̀ rẹ̀ lẹ́ẹ̀kejì wá láti ọ̀dọ̀ Ali ibn Abi Talib radiyallahu anhu ẹ̀yìn sì ti mà nínú àwọn sàábí tó pọ̀ jù tí wọ́n gba àlàyé nípa àlùwàláwá ari Uthman atúndítàní Ali ibn Abi Talib radiyallahu anhu atúndítàní Abdullah ibn Zayd ibn Asim radiyallahu atúrítani Abu Huraira radiyallahu anhu gbogbo àwọn sábẹ yìí wọ́n gba àlàyé bá nàbí sallallahu alaihi wasallam bí wọ́n ti ṣe ṣe àlùwàlá wa wọ́n ní ẹgbàwọrọ ti àlì radiyallahu anhu òun wá wá fi sifatil wudu nípa àlàyé àlùwàlá kí ló dé tí al ibn Hajar ti ń jáde tìyẹn fún wa kéékèèké kéékèèké àtìgbà ọ̀la ti ń gbọ́ hadithi Uthman àti gbọ́ láti gbọ́ hadithi Ali radiyallahu anhu radiyallahu anhu Uthman kadhalik àti gbọ́ láti gbọ́ hadithi ẹnìkọ̀ọ̀kan wọn ẹ̀rí kó ti wọ́n ń kéékèèké fún wa wọ́n ń kéékèèké fún wa kí ló fà á nítorí pàṣẹ fi yẹn gùn gan tí wọ́n ní gbogbo ẹ̀ làwọn ọmọ mú aláyé kọ̀ọ̀kan ẹ̀ mú ń bì níbi báyìí pé ti tóbi jù tó bẹ́ẹ̀ náà àwọn ọmọ ìwé tó ṣe pé bóyá gbogbo ẹ̀ kan tá a bá yọ mùkàràrà àwọn tó ń repeat tá a bá yọ kó ń bẹ gbogbo òní ju fifteen pages lọ wọ́n á lọ kó àwọn sàrà okó kún okó kún okó kún ọwọ́ àti hundred and fifty pages wọ́n á lọ ṣe kan mashallah pages mélòó ni one fifty pages pé kíni nígbà tí a máa ń kà kó nígbèsú wa torí pé àdéhùn ó ti wí lẹ́ẹ̀kan ó tuntun wí péjì kan àbọ̀ ní làdíìsì yẹn wọ́n wá péjì kan àbọ̀ ẹ dákun ṣé gbogbo ẹ̀ tó péjì kan kò tó péjì kan minus fourteen ẹ̀kọ́ di péjì kan nu péjì kan gan pé so wọ́n á ní mo ti one hundred and fifty page ṣe kankan ibi tó o ní lónìí pé èèyàn máa ń ṣe ṣe wà kọ ìwé lọ́nà tí òfin ní sú ẹni tí ń kà á kà. inú tí ó sì mú ọ síbẹ̀ ní kókó gbogbo ń tọ́ ọ̀mọ́ sọ nínú gbogbo péjì kọ̀ọ̀kan yóò jẹ́ new issue. ètò ti pé yóò wu ẹni tí ń kàwé láti fún kàdé parí. àmọ́rún tó ti sọ náà ni wo ni tó ti fa tó náà bá máa kàwé bá máa kàtìrà ni máa ti ni kí tún sọ kí sọ so tó ń tẹ́ra rẹ jẹ́ níbi pàkíkọ̀ tó ń torí de eléyìí ló ti jẹ́ pé èèyàn gbọ́dọ̀ mọ rìpítì nǹkan ẹyọ kan ó ti wá pọ̀ jù tó ti wá pé àdéhùn wọn máa mú gbogbo ìwà fún wa gbogbo gbà wàá lọ ṣẹlẹ̀ a ti ti mà nínú òfin wípé ẹ̀tẹ̀ẹ̀sẹ̀ẹ̀sọ awùlá mìíràn tẹ̀kì ẹ̀tẹ̀ẹ̀sẹ̀ẹ̀sọ awùlá mìíràn tẹ̀kì yẹn kí kọ́rọ̀ tó sọ máa mú tùmọ̀ tuntun wá òun lọ dáa ju kọjá pé yọ́ọ́ kàn máa fún tètò ti síwájú lágbára lọ ọ̀rọ̀ tó ń bá ń sọ kọ́ máa mú tùmọ̀ tuntun wá pé kó tún yàtọ̀ tẹ̀ kàn kó tún yàtọ̀ tẹ̀ kàn ó lọ dáa ju káwé pé ẹ ah, èyí tá a wí nìsín a tún fi kan tẹ̀ kàn pa ni a tún fi fún lágbára ni ah, ó ti lágbára tẹ́lẹ̀ náà àbúrò má bàtí kò jẹ́ irú rẹ̀ ni Hafiz ibn Hajar ń sẹ́ńbi àdéhìí ẹ̀yọ̀ kan tó o bá fẹ́ mú wa ní orí ọ̀nà mẹ́wàá fókọ̀sì lórí tó nílò nù àdéhùn yẹn mẹjọ jẹ pé àdéhùn yẹn lọ́mọ mú wá báwo ní completely wọ́n ní sọmọtẹmọbùmọ lẹ́yìn náà ìní anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ni wọ́n yọnu wọ́n tẹnsára tẹlẹsẹn wọ́n sì fa wọ́n fẹ́ omi èyí tí wọ́n fà sí mu wọ́n fẹ́ jáde lẹ́ẹ̀mẹ́ta yòó má bọ mébù wọ́n ń yọ wọ̀nyẹ sẹ̀ǹsẹ̀rù wọ́n sì ń fẹ́ omi tí ó wà nímú wọn jáde minal kẹfìlẹ̀dì ọ̀kùnrin mínúhùlmá pẹ̀lú ọwọ́ kan tí wọ́n fi bomi tẹnu àti tìmú ọwọ́ tí wọ́n fi gbomi tí wọ́n fi yọnu náà ni wọ́n lò omi tó wà nù ọwọ́ náà wọ́n lò láti fi ṣe kíni láti fi fẹ́ omi tó wà mú jáde ṣe láti fi fa omi omi tó wà mú jáde láti fi fa omi sí mú ni àbí láti fi fẹ omi tó wà mú jáde kí wọn lóde tí wọn fi wá lò láti fi fẹ jáde ṣé ètò ọfà mú òtún fẹ sínú tọwọ́ rẹ̀ pé kíni eléyẹn wọn ní òun lọ́wọ́ abúláwò òun lọ́wọ́ abúláwò yẹn ni pé ìtumọ̀ rẹ̀ dópin ju kí wọ́n sọ wípé o fi fa omi sí mú lọ wọ́n ń ṣàlàyé pé wọ́n fẹ́ jáde tí wọ́n bá fà nǹkan mú tí wọ́n fẹ́ jáde kí wọ́n fẹ́ fún mi wọ́n rò kó yé wa nítorí pé wọ́n ti fa omi símú òní wọ́n fẹ́ fẹ́ jáde àìwí ó yé gbogbo ẹni tó ní làákà àbí òye nítorí pé àlùmọ̀ àlùmọ̀ tẹ̀lé kó tó pé tí ọba yé wọn ọba wì àmọ́ gbà tó fi kó ti yé tí èsì ti pa àwọn dùdú wọn bá sọ wọn ò nídìí láti sọ jálẹ̀ àmọ́ tó bá ti pé ọ̀rọ̀ èyí èèyàn sẹ́mi pé tẹ́ bá tún wí fún pé wọ́n fa omi símú ó ní fa omi símú báwò fa so ẹ wá sọ náà pé wọ́n mú wọ́n fi mímí wọ́n fi fa so ti possible yóò tún ní kẹ́ demonstrate ẹ̀ fún tí wọn náà bá ara yìí o lè máa ṣe fún un eléyìí ó fi hàn wá ipe àdìsí eléyìí báyìí òun dá lórí ohun tó jẹ́ àlòdì jẹ́ ti àdìsí tó ti síwájú opposite ètò ti síwájú nù because ètò ti síwájú sàlàyé fún wa pé wọ́n yà eléyìí ti sàlàyé pé wọn papọ̀. tẹ́bá wo àdìsí dáadáa yóò fi hàn wá dáadáa bí àwọn sàbẹ̀ ti ṣe nímà dáadáa bẹ́ẹ̀ sì jẹ́ ẹni tó farabalẹ̀ dáadáa nítorí pé àwọn anísìn tó bá gbáyé sí nǹkan ni àti òwáráyè débi kó wàá wò pé nígbà wọn yọnu tí wọn tún fa omi sí mú èso omi kan náà wọn lò ẹ abomi kan náà wọn lò wọn yà wọn ò fún wọn ṣé o kí láyé sẹ ẹ pé digital world lẹ àbí bẹ́ẹ̀ kọ́ ni pé kí ni wọ́n fa omi sí mu wọ́n yọ ọ́nu wọ́n sì fa omi sí mu i don't know details fa tó ṣùgbọ́n àwọn sábẹ́ subhanallah gbogbo nǹkan yẹn ni wọ́n wò fínífíní tí wọ́n sì ṣàlàyé rẹ̀ fún wa. ìjẹ́ àdìsí yìí báyìí òun sọ yìí pé wọ́n yọnu wọ́n sì fẹ́ omi tí wọ́n fà sí mu jáde lẹ́ẹ̀mẹ́ta wọ́n ń yọnu wọ́n ń fẹ́ omi tó wà sí mú jáde lẹ́ni tí ń lo omi kan náà fún méjèèjì ṣé kọ̀tàkù àdìsí alákọ̀ọ́kọ́ sẹ́ni tọ́pọ̀lọ rẹ̀ sínú ọ̀dọ̀ aṣọ pé eh, you see contradiction contradiction how can it be a divine law àwọn aṣọ pé ah ọpọlọ rẹ̀ ti dọ̀tí báyìí nítorí pé tí ọba alágbọ̀ yìí sẹ́mi pété tó yéye kí bá wáwájú rẹ̀ yọ dàrú ma lójú àbí òní dàrú òun gbogbo ẹni tó sì jẹ́ ti dìrìn nígbà rẹ̀ lọ́lọ́gbọ́n nítorí pé tí ọba kó ti dìrìn ọ̀rọ̀ anábì ni ó wá ní contradiction why contradiction àlọ́ alákànlá anábì ti láyé nù sálọ alákan ló ti láyé sẹ́mi pété wá sálọ alákan ló ti láyé yẹ́ kọ́ńkínni contradiction but ẹ̀mí ló là nàbí sálọ àlàlà ẹ̀ sẹ́yìn mà á má ṣùgbọ́n àgbàgbọ́ kọ̀ pọ̀ gan-an fa. àti pé wọ́n ti ń gbà kan wọ́n tún ti bá wọ́n tún ti bá ń gbà kan lè bá ẹ̀yà ni ìjọba rẹ̀ wọ́n ti bẹ́ẹ̀ ni láti sàlàyé pé o lè ṣe báyìí o tún lè ṣe báyìí o ní ìdíkẹ́ ìwà dásíra yín. ìbáwo ni wọ́n ti ṣe báyìí ṣe à kí ló fà tó wọ̀ ti ṣe báyìí àdìsí ni mo rí à ń tó orí tó fi ṣe bẹ́ẹ̀ lómìnà rẹ̀. asimi àbá àtúnú tó eléyìí ó túmọ̀ sí pé eléyìí ń bẹ nínú kẹtọ́ náà ti fún wa látara anabi wa Muhammad sallallahu alayhi wa wa àwọn kan wà ó tó tí ọ̀há ọ̀há tó bá yẹ sálọ ọ̀yọ́nu pẹ̀lú kan ó tún wá fa omi sínú pẹ̀lú ọkọ̀ kan. ẹ̀mí lólobó mi yẹn ẹ̀mẹ́fà yóò sọ fún ọ pé rárá rárá sórí tó ń ṣe kò mú kò mú kò mú rárá tó ṣe lọ́yẹ̀ kó mú kó bomi ẹ̀kún ọ̀kan kó fi yọnu kó sì tún fàá sí mú kó tún fi yọnu kó tún fàá sí mú kó fi yọnu kó tún fàá sí mú kó fi tó. yá ṣé àdéhùn kan wá látọ̀dọ̀ àná ìṣòwò àlùsílẹ̀ tó ní ṣé ìbá ṣe báyìí ló ṣe àìpọ̀ lálùwàlà tọ́ kò sí tó gbogbo nǹkan tí ó rọrùn á gbọ́dọ̀ tara àgbọ́yé tó há tó délé fáwọn èèyàn. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم gbogbo tí ó la wà lábọ̀ yín lọ́rùn àmọ̀ sọ̀rọ̀ fún àmì sọ̀rọ̀ àṣẹ. tó òfin tẹ́ fún ọ rọrùn iná sọ dèlè àníṣe tó bá rẹ nìkan ti ń ṣe gan àǹfààní ká ní màmú tó bá rẹ nìkan ti ń ṣe tó tàpé tí wọ́n ń ṣe ó sì ti gbọ́ ọ́nù mọ̀ pé yẹ eléyìí náà tọ́ àbí òye kò nídìí ká wá jókòó tì ká wá fa ká máa ṣe fanfa bí ẹni tí ò láti tí ní nǹkan kan fásitì tiẹ̀ sí. torí délé hadith Ali ibn Abi Talib radiyallahu anhu eléyìí báyìí ó ń tọ́ka sí pé anabi wa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n pa yíyọnu àti fífa omi símú wọ́n pa pọ̀ pẹ̀lú omi kan náà wọ́n pa pọ̀ pẹ̀lú omi kan náà ẹnìkan sọ pé náà láyé gba yẹn omi ọ̀pọ̀ lọ́fà wọn ti ṣe bẹ́ẹ̀ omi ọ̀bá àmọ́ pọ̀ pọ̀ bá pọ̀ alánàbì ṣe bẹ́ẹ̀ wọ́n abẹ́yẹ lẹ́lẹ́dẹ̀ wà wọ́n fi ṣàlàyé pọ́tọ́ ni torí tẹ̀lé táwọn náà bá ṣe bẹ́ẹ̀ ọ̀tọ̀ àbẹ́ ọ̀tọ̀ ọ̀dà ìgbà tí wọ́n bá fi omi ẹ̀kún tí wọn bá fi yọ tí wọn sì fi fa omi sí mu tẹ bá wò sí ẹkún àtẹ́lẹwọ́ méjèèjì táwọn ẹni wọn fi sàlọ alátàpẹ ní mọtò ṣé ẹ lè yọ mẹ́fà yẹn bẹ abẹ lè yọ ṣé ẹ lè yọ abẹ lọ a lè yọ torí tí wọn ní omi tó o bù lẹ́ẹ̀mẹ́fà kì í ti pẹ́ kún wọn ìyẹn ni pé kò bá wà tó báyìí ọ̀sá bu òun lọ́tọ̀ fa eléyìí ọ̀kan nù.

èyí tó jẹ́ òfin ni pé kò lè tẹ̀lé bẹ́ẹ̀ nítorí pàṣẹ ìjọba ṣàlàyé òfin wa ọlọ́run lè ṣe bẹ́ẹ̀ fún o tó ṣùgbọ́n pa pínpín ṣàlàyé òfin fún wa kò ní tẹ̀lé bẹ́ẹ̀ nítorí ká lè bá a mọ̀ yí pé àlẹ́sẹ̀sọ́ọ̀dù fèlìmẹ́ ìmọ̀kúlóòbọ̀ kéèyàn jẹ́ ni tó ṣe pé yọ́ọ̀ máa ṣe wọn tún yọ́ọ̀ máa ṣe economic nínú lílo omi ọ̀nbẹ́nu kàtàfẹ́ nínú kíni nínú àlọ́ àlọ́. تباو حديث لك في عبد الله بن زيد بن عاصم أنا قلنا وسفين كتن ياسو في حديث علي ابن أبي طالب رضي الله عنه ياسو في بيقباري تنتي سوكي يفعل ذلك ثلاثا تركي حديث علي رضي الله عنه من الكف الذي يأخذ منه الماء تباو حديث لك ó ní pẹ̀lú ọwọ́ tí wọ́n fi bomi un omi tí wọ́n fi sọ́wọ́ kàn un òun náà wọ́n fi yọrun òun náà ni wọ́n fi fín wọ́n fi pa omi sí mu. tẹ́bá wọ àdìsí Abdullahi bin Zayd ó ní Ànábì sallallahu alaihi wasallam fàmàbùmàbọ̀ wọ́n yọrun wọ́n tẹ̀sán wọ́n sì fa omi sí mu min kaffin wahid pẹ̀lú omi ọwọ́ kan yaf'alu dhalika thalathan Ànábì ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta ó túmọ̀ sí pé wọ́n bomi ọwọ́ kan lẹ́ẹ̀mẹ́lò tí ẹ súnmọ́ pé wọ́n bomi ọwọ́ kan náà lẹ́ẹ̀mẹ́ta hadith Ali radiyallahu anhu súnmọ́ yìí pé omi ọwọ́ kan ṣoṣo ni wọ́n lò láti fi ṣe kíni láti fi yọnu òun náà wọ́n lò láti fi fa omi sí mu. padà sódò àwọn olùmọ̀ nípa lókà. ṣé àwọn hadith yìí lọ́dọ̀ wọn òní wípé ọ̀tọ̀ kọjá pé ńgbà tá a bá ṣe àlùwàlá pípa àyà lọ́tọ̀ọ̀tọ̀ ọ̀tọ̀ ní yíyọnu ọ̀tọ̀ ní fífa omi símú kò burú pé ká bu omi kọ̀ọ̀kan fún yíyọnu lẹ́ẹ̀kọ̀ọ̀kan ká sì bu omi kọ̀ọ̀kan fún fífa omi símú lẹ́ẹ̀kọ̀ọ̀kan ètò tí ó túmọ̀ sí pé ẹ̀mí ló láàbò mi nù ẹ̀mẹ̀fà ẹ̀mẹta fẹ́nu ẹ̀mẹta fún un kò sì burú kọ́jẹ́ pé ẹ̀kan náà la bomi fún yíyọnu lọ́tọ̀ lẹ́ẹ̀mẹta ẹ̀kan náà la sì bomi fífa omi símú lọ́tọ̀ lẹ́ẹ̀mẹta wọ́n ní kò burú. apá kan nínú àwọn olùmọ̀ àwọn sọ báyìí wọ́n lé léyìí òní sunna anabi wa muhammad sallallahu alayhi wa sallam nítorí pé hadithi Uthman àti hadithi Ali radiyallahu anhuma gbogbo wọn sàlù àlá láti tó fẹsẹ̀ rìn lẹ̀ yàtọ̀ sí hadithi ti Talha ibn Musarrif hadithi ti Ali àti ti Uthman radiyallahu anhuma ó fẹsẹ̀ rìn lẹ̀ fàwọn sì sàlàyé níparí hadithi wọn yìí pé ra'aytu rasulallah sallallahu alayhi wa sallam yatawadda'u hakadha mo rí anabi wa muhammed sallallahu alayhi wa sallam tí wọ́n ń sálù àlábà yìí a sì ti mà wípé ar-rasulu sallallahu alayhi wa sallam la yaf'alu illa al-afdal pé anabi ò ní ṣe nǹkan kan àbúkọ́ dé ìtọ́lọ́lá jù torí ẹ̀ apá nínú àwọn fuqaha àwọn di eléyẹn mú àwọn míì nínú àwọn fuqaha wọ́n ní as-sunnatu al-jam'u baynahuma wọ́n lè ti ṣe súnà ni pé ká pa méjèèjì pọ̀ àtẹnu àti mú wọ́n lò ní súnà nítorí àwọn àdìsí rẹpẹtẹ tó wá látọ̀dọ̀ àárí látọ̀dọ̀ abdullahi ibn zayd radiyallahu anhuma gbogbo wọn wọ́n ṣàlàyé gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé ànábì sallallahu àtàwọn míì wọ́n ṣàlàyé bó ṣe jẹ́ pé ànábì sallallahu àti sọlọ méjèèjì pọ̀ wọ́n ní kódà gan ìgbà wọ̀rọ̀ tó wá látọ̀dọ̀ àárí radiyallahu anhu nìkan nípa pípa méjèèjì ìpọ̀ pẹ̀lú nǹkan wọn ló tó mẹ́fà tí gbogbo ẹ ti fẹsẹ̀ rìn lẹ̀ sókè wọn ló sẹ́kù kọ́dà tẹ bá wọ ẹgbà wọ́ọ̀rọ̀ fi abdullahi bin zayd bin asim yìí ẹgbẹ́ muttafaqun alayhi bukhari àti muslim gan ló tún gbà wá. torí wọn sọ pé òun ni aktharu turuqan wa athbat ọ̀nà tó gbà wá pọ̀ jù òun ló sì fẹsẹ̀ rìn lẹ̀ jù torí de lẹ́yìn àwọn sọ kó ní súnà ṣùgbọ́n ìtọ́dọ̀gba ni ká sọ yìí pé gẹ́gẹ́ bí al-Hafiz ibn Hajar fúnra rẹ̀ tó kó tírà ìjọ bẹ́ẹ̀ ti ṣe sọ fún anu Fathul Bari wọn lànà Nabi sallallahu alaihi wasallam wọn ṣe léyìí wọn tún ṣe léyìí ní bayan al wọn ṣàlàyé gbogbo ẹ̀ nítorí àti fi hàn wá pé kò sí ìta àti ọ̀tọ̀ kò sí ìta àti tí ọ̀tọ̀ walakin Ibn Taymiyyah rahimahullah. nípa tó jẹ mọ́ báyìí wọ́n fún wa ní píríncípù kátà máa lò wọ́n nígbà tí àlàyé méjì mẹ́ta tó bá ti wá nípa bá ti máa ṣe nǹkan ẹyọ kan tí gbogbo àwọn àlàyé yẹn ti fẹsẹ̀ rinlẹ̀ ká mọ̀ pé ń bẹ nínú tàmáàmì súnná àtẹnuwéyà tí kíkà máa ṣe síra wọn kọ́jọ́ pé ń gbà kan báyìí láti tó bá báyìí láti àpèjúwe rẹ̀ náà ni èyí tá a máa ṣe níbi irun nígbà tó bá ṣe àtàhìyáàt tó wá látọ̀dọ̀ Ibn Mas'ud ìgbà mi ò lè ṣe tó wá látọ̀dọ̀ Ibn Abbas tó bá di ìgbà mi ò lè ṣe tó wá látọ̀dọ̀ Umar ibn al-Khattab bákan náà irun pípé irun pípé Bilal irun pípé Abu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 حي على الفلاح حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله wọ́n lè tó dáa dùn súnà ní kíkà máa fi wọn síra wọn ẹsì rí kíkà máa fi wọn síra wọn yóò jẹ́ kí àgbọ̀yé wa kọ́ fẹ̀ yàtọ̀ sí kọjá pé oríṣi kan náà là ń ṣe gbogbo ìgbà nítorí tó bá kó oríṣi kan náà là ń ṣe gbogbo ìgbà níjọ́ tó bá fi lè ṣerú eléyìí ẹ̀rí kọ́ ló ń lọ sàkóso mọ́tíláṣí ló fẹ́ bàrún wa jẹ́ nítorí pé wọn ò ní ẹ̀sipírẹ́ǹsì pé bóyá wọn lè ti kọ́ ọmọ bẹ́ẹ̀. tòtìbá tún wọ ohun pípé tí abu mahbura ẹni pé kankan bẹ́ẹ̀nbẹ́ tí wọ́n ń pè ní kíni àtàrjíyà. Allahu akbar Allahu akbar Allahu akbar Allahu akbar. ashhadu an la ilaha illallah ashhadu an la ilaha illallah ashhadu anna muhammadan ẹ̀ أشهد أن محمد رسول الله أشهد أن لا إله إلا الله صح؟ إما إيه اتباع فرعون إما إيه اتباع فرعون اللي بينه التمام اتباع السنة قم بينه يتوكدوا منه في أن تهي السنة النبي محمد صلى الله عليه وسلم تلقوا كما تقولوا تتنازل نجلس يا ويوكو njẹ́ tí wọ́n gan fúnra rẹ̀ tó bá bọ́ síbi tí wọ́n ti ń lò mí ọ̀rọ̀ òfin kele gan ló burú súnà tó eléyìí ní tó dáa tó fẹ́ fi bóyá ń gbà kan ọ̀sàlù alá ọ̀yọ́nu lọ́tọ̀ òfin mú lọ́tọ̀ ìgbà kan sàlù alá omi tó lò láti fi yọnu náà ló lò láti ṣe kíni láti fi fi mú torí kọ́mọ̀ bá dé pé àwa gan wàá di mínà gàfẹ́lẹ́ nínú àwọn afọ́nufọ́ra because tó bá yẹ kí nǹkan kan ló fi kọ́ra tó bá fi mára jù tó bá fẹ́ sèmi gan ó tún máa wò pé táwọn èèyàn máa wọ̀ ọ́ àbí bẹ́ẹ̀ kọ́ ni so wàhálà tó bá jẹ́ kó ń ṣe léyìn ń kí ni tó wà bẹ́ẹ̀ wá rí wọn bí wọn lè lọ sàlàyé súnà pẹ̀lẹ́ yìí ẹ̀jẹ̀ bó ti ṣe jẹ́ ń bẹ̀ wọn. ọ̀dà àwọn ẹni sọ pé ọ̀kan ni ká mú kìí sọ̀kan à kò ni tó dáa jù. tọ́ ǹjẹ́ o tó báwo láti wá máa ṣe nígbà tí a bá fẹ́ lo mìkánná tá a bá fẹ́ lo mìkánná láti fi yọnu láti fi fímú tá a bá fẹ́ lo mìkánná láti fi yọnu láti fi fímú oríṣiríṣi ọ̀nà ló lè ṣẹlẹ̀ ó lè yọnu lẹ́ẹ̀mẹ́ta ná ó yọnu ó sì fímú. ẹ̀ẹ̀kan nù yọnu wàá tún ẹ̀kejì náà omi kan náà ní ìlú wàá tún yọnu wàá tún fín ka ẹ̀kẹta láti fi bu ẹnu tẹlifómi kan la ní ìsìn fi yọ lẹ́ẹ̀mẹ́ta láti fi ṣùgbọ́n ara wọn wọ́n wọ inú ara wọn. so ẹgbẹ́ sábìsì ń sọ ni pé omi kan náà wọ́n á lò ní ìdàkejì àwọn olùmọ̀ nípa tó kà wọ́n tún gbọ́ yé pé bẹ́ẹ̀ ni omi kan náà wọ́n á lò wọ́n sì tún lè wọ́nu ara wọn ètò túmọ̀ sí pé ayọnu àfimú atúpadà yọnu atún àfimú atúpadà yọnu àtúnfimú eléyìí ọ̀kan nù ó sì ṣeé ṣe pé lẹ́kọ̀ọ́ mi kan náà tó gùn yẹn ọ̀yọ́nu lẹ́ẹ̀mẹ́ta o sì tún fi mú lẹ́ẹ̀mẹ́ta lára omi yẹn náà ọ̀yọ́nu lọ́tọ̀ o sì fi mú lọ́tọ̀ pẹ̀lú omi wo pẹ̀lú omi kan. ó sì ṣeéṣe kó jẹ́ pé ọ̀yọ́nu pẹ̀lú omi ẹyọkan ètò tí kò fi yọnu náà ló fi fi mú lẹ́ẹ̀kan o tún wá bomi míì o tún yọnu lẹ́ẹ̀kejì o tún fi mú lẹ́ẹ̀kejì o tún bomi lẹ́ẹ̀kẹta o tún yọnu lẹ́ẹ̀kẹta o tún fi mú lẹ́ẹ̀kẹta pẹ̀lú fífi eléyìí túmọ̀ sí pé a lè lómi ẹyọ kan fún méjèèjì láti sọ̀kọ̀ kan lẹ́ẹ̀mẹ́ta mẹ́ta a lè kọ́kọ́ yọnu lẹ́ẹ̀mẹ́ta ká tó fi mú lẹ́ẹ̀mẹ́ta a sì lè ti wọn lọ́nà tí wọ́n fi wọnú ara wọn tí ó jẹ́ pé a yọnu lẹ́ẹ̀kan àtúnfimú lẹ́ẹ̀kan àtúnyọ̀nulẹ̀kejì àtúnfimúlẹ̀kejì ayọ̀nulẹ̀kẹta àtúnfin ìmúlẹ̀kẹta. ó sì ṣe é ti kọ́jọ́ pé omi ẹ̀mẹ́ta láàbù ṣùgbọ́n bá ti ṣe yọnu tẹ́gbàrà pẹ̀lú omi àkọ́kọ́ iná la lò yókù láti ṣe kíni láti fi mu bẹ́ẹ̀ náà láti lẹ́kẹ̀jì bẹ́ẹ̀ náà láti lẹ́kẹ̀ta oríṣi àwọn àwòrán mẹ́ta yìí ó lè ṣẹlẹ̀ níbi àlùwàlá torí di eléyìí kí ẹ̀ máa ti gbọ́ nǹkan yé kó náà ṣàgbára láti lò ó a sì ti mà ike sunna anabi wa muhammed sallallahu alayhi wa sallam òun náà ni almubalagatu palestinian ká máa fa omi sí mu wá dáadáa lópin ìgbà tá a bá ti jẹ́ ni tó ṣe kí ni tá a bá ti jẹ́ ni tó gbá o fabali palestinian illa an takuna sa'ima wọn ni kò fa omi sí mu dáadáa lópin ìgbà tó o bá jẹ́ ni tó ṣe pé kí ni òun gbá o gbogbo ìta sọ yìí. yóò máa wáyé ni pẹ̀lú kíni pẹ̀lú ọwọ́ ọ̀tún wa yóò máa wáyé pẹ̀lú ọwọ́ ọ̀tún wa ìyẹn ni pé bomi sọ́wọ́ ọwọ́ ọ̀tún la bomi sí ọwọ́ òsì náà níṣẹ́ tiẹ̀ iṣẹ́ ọwọ́ òsì lórí kíni omi tó wa jáde iṣẹ́ ọwọ́ òsì eléyìí jẹ́ àlàyé ètò wa nípa àwọn àdéhùn mẹ́tẹ̀ẹ̀ta yìí ó sì jẹ́ àgbọ́yé èyí tó ní í ṣe pẹ̀lú àwọn ìgbàwọ́ mẹ́tẹ̀ẹ̀ta yìí báyìí ọlọ́run wa mí lọ́wọ́ kọ́ yín lọ́wọ́ lórí àti máa tẹ̀lé ìlànà kó ṣe wá yóò nífẹ̀ẹ́ anabi sallallahu alayhi wa sallam tí ó sì máa tẹ̀lé ìlànà rẹ̀ ní kọ̀kọ̀ àti ní gbangba ọlọ́run bá kó sí wa lọ́kàn nínú ẹni tí gbọ́rọ̀ tí í ṣe bí ètò rẹ̀ wà jù nínú ẹ̀ ṣiṣẹ́ subhanallahu wa bihamdihi ashhadu an la ilaha illa anta استغفرك واتوب اليك number one níbi tó ti ra ẹ wá mú lọ ní ìgbà tó wá nílé kó wá láìpẹ́ kó wá fẹ́ dàgbàdà ẹ tó wá rajà lọ́wọ́ ẹ̀ nìkan wá gbà mọ́ ṣé oníṣẹ́ tó jáde ti bàjẹ́ bó ṣe rà náà ló ṣiṣẹ́ wà ṣé ẹni tó tajà ẹ ṣé ẹni tó ṣe yẹn ṣé àbúrò wà ń bẹ àti sọ́kọ̀ọ́ àti pé ọ̀pọ̀ ìfúnpọ̀ làkọ́ máa ń lo òrùka tó máa bẹ̀rẹ̀ fi ṣe láìsí máa ti dáàbò sí àti pé fún bí àwọn ọmọ. ǹjẹ́ tí àyè bá wà láàrin ẹni tí ń tajà àti ẹni tí ń rajà láti ṣẹ̀ṣà lópin ìgbà tí wọn bá sì túká tí túká lórí pé mo fara mọ́ tí mo rà mo sì fara mọ́ tí mo gbà. tó tọ́ pé kéèyàn tún gbẹ̀yìn wá dá ìtọ́ra yẹn padà bóyá nítorí pé nǹkan yẹn ọ̀tẹ̀ lọ́rùn lẹ́sẹ̀ òfin ṣeré àtúnfi àwọn àyè lẹ̀ ṣùgbọ́n pẹ̀lú ó sì ti kọjá pé nǹkan tí mo mò ń bùkátà láti pààrọ̀ rẹ̀ àbí mò ń bùkátà láti gbowó mi padà ọ̀tọ̀ nínú òṣèré à kí n padà wá kí n padà láti gba owó mi dá ẹrù yẹn padà lábẹ́ níta ń pè ní khiyaru shawk khiyaru shawk òun náà ní pé ẹ̀sà èyí tó wà lábẹ́ májèm conditional.

wọ́n límítì apá kan nínú wọn àwọn náà tún límítì ẹ̀ tàwọn ẹni alákòókò fún ju tàwọn ẹni ẹlẹ́ẹ̀kejì lọ. sòṣùgbọ́n sábà wòwò lópin ìgbà tẹ́ bá ti jọ ní májẹ̀mú tí ń bẹ ní àbí tẹ́ bá ti ní ẹ̀sà èyí tí ń bẹ lábẹ́ májẹ̀mú yẹn lópin ìgbà tó bá ti pé kò sí ìpápẹ́ jù ò lè wàá fi condition yẹn lélẹ̀ ọ̀nà míì tún wà tá a tún fi lé dáǹkà padà òun náà ni wọ́n ń pè ní khiyarul ayn eléyẹn ẹ̀tọ́ àti sẹ̀ta látàrí àléébù tí ń bẹ lára ń tọ́ra kọjá pé ń tọ́ra yẹn búrẹ́dì òjọ ni wọ́n pè so o ti sanwó o ti kú mbẹ́ ṣùgbọ́n bó ṣe bó ṣe já búrẹ́dì tó fẹ́ máa jẹ́ báyìí òórùn burúkú kankan bò ọ́ ni búrẹ́dì tó jọ mẹ́rin tí èèyàn bá fẹ́ kínú èèyàn ó bu èèyàn gbọ́dọ̀ jẹ́rú rẹ̀ ẹnu ọ̀dà padà khiyar láàyè ṣùgbọ́n ó ti jà náà ó ti gé búrẹ́dì yẹn kí ló dé tó gé tuntun bá gbé fifty naira lọ́ra àwọn ẹni tí wọ́n jẹ́ expert nípa ọ̀rọ̀ búrẹ́dì wọ́n ṣàlàyé fún wa pé tí búrẹ́dì bá wà ní jíjábọ̀ ti já lórí wọn o ti fi àbùkù ten naira kan lápèjúwe ayọ́kẹ́ fifty naira wọ́n dá padà fún un eléyà wọ́n pè ní xiyar alaayid xiyar mi tún wà wọ́n pè ní xiyar olùkọ́bù wípé o láyè láti ṣẹ̀ṣà látàrí pé wọ́n yàn jẹ́ ìtàǹtà náírà mẹ́ta ìwọ wa lọ rà ní thirty thousand. nítorí pé ọpọlọ èèyàn tutù tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n ti prove wípé ọpọlọ èèyàn tutù nìyẹn fi rántí wọ́n ta náírà níta níta níta ọ̀rọ̀ tó bá ti lè prove pé ọpọlọ èèyàn lágbára ni èèyàn ọ̀rọ̀ ẹ́ wọ́n da owó yẹn padà gẹ́gẹ́ bí sàábé tó ṣe pé nǹkan ṣe lọ́pọlọ tó jẹ́ pé kí máa ń ṣe nǹkan ara àwọn fámìlì rẹ̀ wá fẹjọ́ sùn ànábì sọ̀rọ̀ bá àbí sẹ́lẹ̀ pé bàbá àwọn àbí ọmọ ìyá àwọn máa ń lọ ra nǹkan ràkúrà torí bá àwọn kánà fi àkùlẹ̀ torí lílẹ̀ tí ń bẹ ọpọlọ rẹ̀ ànábì sọ̀rọ̀ bá àbí sọ̀rọ̀ wá sọ fún pé látòní lọ tó bá fi lè ra nǹkan kan o wàá máa sọ fún wọn pé láàkàlàbà tó bá sọ láàkàlàbà tó bá fi lè gbé délé táwọn ará ilé bá láwọn ọ̀bára wọn ẹ̀dá padà ìgbowó yìí. sèlè yẹn ó bí kìyàrú lọ́bìn ẹ̀ tó bá tó wọn bá wọn gbọ́ owó àmọ́ proof pọ́pọ́lọ́ rẹ ni ò jiná tó nítorí pé nínú òfin ṣẹ̀rí àkírí kan ọ̀pọ̀ èrè ọ̀pọ̀ kò sí tó burú nítorí sàn náírà mẹ́ta kó rà á ní fifty million kò burú má tó ṣe pé ọgbọ́n oṣù máa ń tó ṣe àmọ́ tó bá ti tẹ̀lé kọ́kọ́rọ́ ò ṣe irú rẹ̀ náà wọ́n yìí yẹn àbí bẹ́ẹ̀ kọ́ ni eléyìí ẹ̀ kúrò wípé ṣéwé eléyìí àwọn ẹni tí ọ̀gbádùn ẹni tí ọ̀gbádùn adẹ́pẹ́ dáwó rẹ̀ padà fún so eléyìí ẹ̀ dá àwọn ọ̀nà tó fi lè dá nǹkan padà so ṣùgbọ́n gbà míì ẹni tó bá lọ mọ́tò ń màtà so irú wọn yóò ṣera rẹ o lẹ́nu pípa mi tẹ bá rajà so ọ̀ràn kan ní fifty naira so bóyá eighty ninety gan wọn ta wọ́n ti látàrí bó ṣe na orí ra fifty naira bóyá ó fi hàn ta ó ti ta fún ẹ fifty naira ọwọ́ àtàrin àwọn ọ̀rẹ́ rẹ wọn á rí wọn á rí kéènì dílágbájá ara rẹ ẹjọ́ ní twenty five naira tòun wọn á gbé à ah, tí wọ́n ti gbá mi báyìí àti gbangba yẹn lọ́ba lọ pé ẹjọ́ kíní ẹ mi ra à ó ti rà tí wọ́n bá fi lè máa tó ṣẹlẹ̀ ó ti rà àbí òye torípé ti Islam ó ti ti sọ ẹ̀tọ́ ti ẹ̀tọ́ rà bẹ́ẹ̀ náà lọ sọ ìwọ ẹni tí ń tà wípé gbogbo wọn kò sẹ́nìkan tẹ́sí Islam gbà fún kásáàbò sí fún ẹ̀hẹ́n ọlálẹ́kùn bẹ lára rẹ̀ wọ́n á kọ́ àwọn tó jẹ́ spark wọ́n á wò kò sálẹ́kùn lára rẹ̀ ọ̀fẹ́ ìyẹn jẹ ni ó ti rà ẹ̀jẹ̀ ló ti jẹ́ ń bẹ̀rù dáhùn ìbéèrè kejì. lẹ́yìn bá àti náà máa ń lo òrùka kò sì sí tó burú kẹ́ lo òrùka tó jẹ́ ti sílvà ibùn kò bá jọ kù torí pé òrùka anábì sọ̀rọ̀ lọ́wọ́ àdìsẹ́lẹ̀ àtàrà sílvà wọn ti ṣe. anábì sọ̀rọ̀ lọ́wọ́ àti náà wọ́n fi sí ọmọ àká èyí tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ tààrin lẹ́gbẹ̀ẹ́ ọmọdéyìn ọmọ àká yẹn ìbẹ̀rẹ̀ anábì sọ̀rọ̀ lọ́wọ́ àti máa fi sí ọba àfisí tọ̀tún ọba àfisí tòsí gbogbo ẹ̀sùn náà ṣùgbọ́n o tó bá yẹ kó wọ́n tẹ orúkọ ọlọ́run ọba sí lára ọ̀gbọ́dọ̀ mú wọlé ẹ̀gbẹ́ ilé ìjẹ́ ló ti jẹ́ àmọ́ sànàbí bá máa ń lòrùka sọ̀rọ̀bá àdìsẹ́lẹ̀ gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ òdodo kì í sòrùka kó fẹ́ yàwó olùkó yé wa ẹ̀sìn pé wa ní ìsìn ó lè jẹ́ pé òrùka engagement òrùka mẹ́ẹ̀kì ìníwọ́ ọ̀nà kíka à kékeré lẹ́yìn torí kò sínú Islam wípé torí pé ọbẹ̀ yàwó ìwọ́ kò kọ́ ọwọ́ ìyàwó kò kọ́ ọwọ́ péjọ tẹ bá ti yọ ńkọ́ nǹkan ṣe kò sínú òfin ṣẹ̀rí àbá òrùka tọwọ́ normally kó ká wù ọ máa lò ọfẹ oṣù bẹ́ẹ̀ tó bá ńlá ní ẹkọ òfin tẹ́lẹ̀ súnà àbẹrẹ tó wà lóṣù náà wà balada ẹ tó eléyìí ni nta sọ gbọdọ̀ jó òka tí wọ́n fi rin ṣe nítorí pé anábìsọ̀lá àdìsọ̀lá rẹ̀ nìkan tó fi òka tí wọ́n fi rin ṣe anábìsọ̀lá àdìsọ̀lá ń pọ̀jù jẹ títí tó fi fi òka pàdákà sọ̀wọ́ anábìrẹ́ rìn músẹ́ torí délé ọ̀dọ́ wa lẹ́yìn náà káwọn ìgbé òka tó bá fi sọ́wọ́ yẹn gbọdọ̀ tó òkò ògùn o ẹlòmínísì ẹ̀ ń ṣe gbàm ẹ̀ máa rí òka lọ́wọ́ rẹ̀ sí ìlú tẹ́lẹ̀ báyà wọn ti pé kó fi sọ́wọ́ tó bá ti fi sọ́wọ́ tó bá ti fi kíní kan sí àlejànú kan ni ọba máa bá kọ̀wé ìyàpẹ́ lẹ́yìn a'udhu billah anta muslim ẹ̀sìn mọ̀ pé nù àdéhìí kí lórúkọ rẹ̀ Imran ibn Husayn radiyallahu anhuma anabi sallallahu alayhi wa sallam gbàtà rí kíní ìfúnpá rẹ̀ ó ní kí lè léyìí ó lòun fi sí apá òun ni mínà lọ́wọ́ àdínà nítorí ìsàkàtì máa kọ́lẹ̀ báyà ní apá. ànábi ẹnzẹ́ẹ̀ha jádàm فإنها لا تزيدك إلا وهنا torí kò ní ti àlékún kankan fún ọjọ́ lẹ lọ. wọ́lọ́wọ́ mi tẹ̀wọ̀ níyà bí kàmá láìsẹ̀ abẹ́tẹ̀ tó bá ti kú tí kìíní yìí ń bẹ lára rẹ kò ní sóríire láéláé. sàábìnú kátó wá pa ìjẹsẹ ní tọka ọba rí sẹmọ àwa tá a kúrú ńkọ síbi tá a lè rí torí délé ọ̀dọ̀ wa jẹmọ ká ṣọ́ra kó ká kó ká ètò máa sọ pété bá fẹ́ ṣe ìyàwó kó ká sí lọ́wọ́ wọn náà gbà lọ́wọ́ ẹ̀ gbogbo eléyìí àdádáálẹ̀ ni àìmọ̀kan ló ti bì wọn á lọ kàn wọn fi hàn síbẹ̀ náà sọ bá àṣìlọ wọn sọ fún tàbí kan pé ẹ lọ wá kankan wá kọ́dà kó ti kó kárin fa. bẹ́ẹ̀ ni àdéhì wí bẹ́ẹ̀ ṣùgbọ́n wọn á ní kó fi sí lọ́wọ́ ẹ́ ẹ̀ kó ká ni wọ́n lè ta àbí wọn lè ta ẹnì kan sọ pé tí wọn ò lè fi sọ́wọ́ bó wọn ṣe ta sọ̀rọ̀ pé inna Allaha idha harrama shay'an harrama thamana tọ́lọ́ bá sìn kankan léwọ̀ Lewo. rẹ̀ léwọ̀ tálọ́ aṣọ pé tó ká bá jẹ́ kiri èèwọ̀ ni fún wọn èèwọ̀ ni kọ́ wa kì í ṣe wọ̀ torí pé tí wọn bá ní fi sọ́wọ́ lè kan mi àbí wọn lè kan mi wọn lè lò ó fún kan tọjọ pé okùn já okùn tá a fi pẹrẹ já àwa àtòkàn mọ kama bí òkà àtúntò kàn mọ bí agbọn bí òkà tó burú kò kú kúkú tontori di báyìí tàbí kọ́ lọ owó òkà wa wọn ni kò fi so owó orí fún ìyàwó rẹ kò tó bá rí báyìí eléyìí di òrùka ẹlòmíràn wọn á fò ó lè jẹ́ funfun yọ dàbí bàtà hàn kí ó sì la ẹ ṣọ́ra fún àwọn òkà bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbọkọ ògùn ni ọyẹ kí mùsùlùmí ọmọ fi sọ́wọ́ àbí ta ló fún ọ bó ló ṣe rí lọ́sàlàyé ọ̀pọ̀lọpọ̀ gbà mí ògùn ni mùsùlùmí tó bá ti gbọ́ lọ́wọ́ bá gbọ́ yóò gbọ́n ọba wa dúró yóò sì jẹ́ pọ́dọ̀ ọlọ́wọ́ bá ńlọ́kọ̀ọ́kàn sí yé sáré òrùka ẹ̀yọ́ dànù kò sí tí ó sè é lálẹ́ yìí kó tó di láàárọ̀ la ẹlòmíì ti fẹ́ yọ ti pẹ́tẹ́rù ń bà pétò ń bá yọ bóyá òun ó kú ó ní kú àfi tọ́jọ́ kú rẹ̀ bá kú tó kánù ẹ ẹ máa ti máa ṣẹlẹ̀ ńgbà mí ẹlòmíì ni wọ́n gbérò òkà yẹn ó gbé wọlé ìgbẹ́ ibi tó tó wá fẹ́ máa tábà òrùka bá bọ́ sẹ̀sùmọ̀ pé tá máa ma kí ó sí tó bá jẹ́ pé kí ó ní kí ó tọ́ lọ́rùn tọ́jọ́ rọ̀ lọ́n àbíjọ́jẹ́ súnà àlẹ́bùsùn bá rẹ̀ sílẹ̀ àbórúkọ ọlọ́run bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sọ ẹ̀kẹ́ gbé wọlé ìgbẹ́gàn tẹ́lẹ̀ àmọ́ gbà tó pé dámdà yá ìlú wọn rántí mi rọ́kọ̀ yá ìlú ó pa àwọn àlìjẹnú so ọba bọ́ bó ṣe bọ́ tí wọ́n ti ní kọ̀kọ́ lọ yọ́ mi kẹ̀kà kò bá lọ yàgbẹ́ kò bá lọ sí kọ́ bó ṣe bọ́ tó ní kó wọn wá bá ọkọ̀ dìsàbíà ni lórí ọba bẹ̀rẹ̀ sí fọ́ nǹkan kan ó káwọn àmọ́ gbà tó ti fi bìlíìfù rẹ̀ sí la orí ọba bẹ̀rẹ̀ sí ní fọ gbogbo ara tí èhùn tẹ́lẹ̀ ọba bẹ̀rẹ̀ sí ohun pé àkókò tó sọ ní orí kọ́ bẹ̀rẹ̀ ìgbà orí ibú báwo káùsùlà ni wọ́n lọ síra rẹ lẹ́ni tí ń ṣe ṣé kù sọ́nà bàbá rẹ ló fún ọmọ náà sọ́nù bàbá kínní màmá rẹ ló fún ọ sọ́nù màmá kínní fún ọmọ ọ̀sẹ̀ bọ́ sọ́nà torí délé kọ́ owó clear tó bá fẹ́ kó ka sọ́wọ́ kó ka kó ń soge àbí òye wa ìní túmọ̀ wá àmọ́ pẹ̀lú àníyàn pé màá tẹ̀lé sunna anabi Muhammad sọlá àtúnṣe oṣù gbọ́dọ̀ jó òka tí wọ́n fi ń tí ọ̀tọ̀ kéèyàn olóru rẹ̀ sí gẹ́gẹ́ bí ọkùnrin òrùka góòlù kí láti fẹ́ sí kí láti fẹ́ tó ka góòlù tí ìbá ti fẹ́ yẹn yàrá ìlérò ìlú àwọn ọkùnrin tó kó ka góòlù ọwọ́ wọn á tó sọ́wọ́ lọ ṣe ntí ọ̀gbá kéèyàn yọwọ́ ta yọ àgbọ̀wọ́ ta kẹ́ ẹ̀ ẹ ti mọ̀ pé gbogbo ẹni tó bá ti kò kọ́wọ́ ẹwọ́ ọrùn wèrè kí lẹ́ẹ̀ bá ń bẹ̀ ẹ bá sẹ́yìn a'udhu billah yóò wá fi gbogbo ara jóbi ntọ́ka fún ni kó gbé sí fún torí fúnbi ó là pé tòtòrí délé ká sọ̀rọ̀ àkùntàn náà bá tẹ̀lé wọ̀ fún wa náà nàmbà tù. Mọ̀mọ́.

ẹlẹ́ẹ̀kejì wọn á sọ pé títí ẹ̀ máa ń ṣe ìyàwó tuntun wá ní kí ìyàwó rẹ̀ lé gbogbo wa kárí àwọn òbílà fún olójútì ẹni tó wí bẹ́ẹ̀ gan olójútì ẹni tó wí bẹ́ẹ̀ gan olójútì kí ìdí kìnnì pé kìnnì nígbà tí èsì pé yàn ọ̀gbádùn fẹnu òun náà ní kọ rẹ̀ ṣeré bá kẹ̀kẹ́ ìjọ ìfẹ́ kọ wá jáde takọ akẹ́ ní ọ̀ma tó ṣẹlẹ̀ lálẹ́ àwọn òbílà. ọwọ́ adé pé lójú àwọn èèyàn lọ́wọ́ àti gbà mùsùlùmí làwọn ṣe kankan ti rámpáàtì kò sí dáa fẹ́ẹ́ fi ṣe jàmà mùsùlùmí mùsùlùmí làwọn kò sínú sẹ́ẹ̀ ní dìde ni nígbà tó bá tu yọ mọ ọ̀rọ̀ mi sọ náà bá tu. Òun máa fẹ́ Christian, òun máa fẹ́ ní Mùsùlùmí. Tó èmi á sọ pé Ọlọ́run ní ká má fẹ́ wọn pé tá a bá fẹ́ ẹ̀rọ ó pè wá sí ẹ lọ. Tó ẹni ní sàlàyé pé báyà ọkọ lè máa ti pè lọ́tọ̀ ìyàwó náà lè máa ti pè lọ́tọ̀ tó máa fẹ́ kẹ́ ṣàlàyé. alhamdulilayi àkọ́kọ́ kò síbi tọ́lọ̀ ti ní ká máa fẹ́ kiri yó torí pé ní ìwọ sọ pọ́lọ̀ ní ká máa fẹ́ ọ̀sẹ̀ bọ́ tí kìí ṣe kiri yó wa àwọn ọlọ́run sọ pé wàlá am mu'minatun khayrun min mushrikatin walau a'jabatkum ẹrúbìnrin olóore ju ọ̀sẹ̀ bọ bìnrin tí kìí ṣe kiri yóò tí kìí ṣe yahudi lọ kódà kó ṣe pé ó wù yín ó wù yín tayọ sísọ. sòṣùgbọ́n àwọn yahudi àti nàṣọ́ra ní Suratul Maida ọlọ́run fi hàn wá yéké púpọ̀ ń gbà ká fẹ́ wọn. sòṣùgbọ́n tó bá fẹ́ wọn kò síbi tọ́lọ̀ ti sọ pé pẹ̀lú májẹ̀mú kún di mùsùlùmí ya máa lọ sọ́ọ̀sì rẹ wà máa lọ mọ́síláṣí rẹ tí wọ́n bá jí lóru tó ṣe tàájù òun náà lè máa kígbe lórúkọ Jésù lóru ebójú rẹ ọ̀fọ́ kò tó fẹ́. torí je eléyìí tọba abéèrè pé lọ́dà dunu méje

ntọ́lọ̀ ń fún anabi sallallahu alaihi wasallam náà ni hidayatu dilala wal irshad ìfini màná títí tọ́ka ọ̀nà fún ni ìfini màná sísàlàyé fún ni àmọ́ ìfini màná màná kásì màná tọ́lọ́ọ̀nì gbàtọ́ wa ni màá tọ́ di mùsùlùmí ìwọ bíi ta ọlọ́sọ̀ bá nàbí sọlá àṣọlá fi innaka la tahdi man ahbabta walakinna Allaha yahdi man yasha ìwọ lè fọ̀nà mẹ́ni tó nífẹ̀ẹ́ sí kíkọ́ mọ́ni ọlọ́run ní fọ̀nà mẹ́ni tó bá wù. ọlọ́run bá ti sọ fáwọn ẹ̀mí sọ̀rọ̀ bá àlùsọ lọ pé wà innaka latahdi ila siratin mustaqim dájúdájú mo búra pípé wọ́n jẹ́ni tí fi ní mànà lọ sójú ọ̀nà tọ̀tọ̀ gbà ẹni pé hidayatu dilalati wal irshad ìfini mànà ti fífi ọ̀nà àyàn àti ìfini mànà ti títọ́ka eléyìí ló wà fún ẹgbẹ́ Muhammad sallallahu alaihi wasallam láìsẹ̀ ọ̀dà púpọ̀ pé tí ẹjọ́ fẹ́fẹ́ tó bá ti torí pọ̀ fẹ́fẹ́ ń gba Islam á oríire ńlá bẹ́ẹ̀ pé ìwọ ti ṣe sábà bíi tẹnìkan fi gba Islam Ànábì sallallahu alaihi wasallam sọ pé la an yahdiya Allahu bika rajulan wahidan khayrun laka min humurin naʿ kọ́lọ̀ ń tara rẹ fẹ́ nìkan mọ̀ ó lóore fún ọjọ́ ara fún mi pupa pupa lọ ṣùgbọ́n àti gba Islam ọjà bí àti mẹ̀ntìn rẹ̀ ẹnu kọ́pọ̀lọpọ̀ ó lè gba Islam ní lórúkọ pé kò lè fẹ́ o ọ̀pọ̀lọpọ̀ wọn nígbà tọ́jọ́ bá fi pẹnu bọ́ yóò tún padà síbi títí ń bọ̀ torí wọ́n ní kì í tán nínú gbọ́ òsùn kọ́mọ bàtọ̀ àlànà jẹ́ nàbà tírì. alhamdulilayi wọn ní. kí ni ipò ká máa lo toothpaste dípò papò láti ṣàlàyé rẹ̀ oṣù tó burú mbẹ nítorí pé sábàbí ṣíṣeré àtìtú rẹ̀ níta ló kọ́ papò so a lè rí ohun tí ó gbọ́ bùkátà yẹn lára toothpaste so wọn á ní kílọ láti ń bẹ fún ká máa lo papò ní gbogbo orun kọ̀ọ̀kan ọláyẹn pọ̀ náà lànà bisimilá àti sọlá ní tí ì bá ṣe kí àwọn ọmọ. láwọn alábọ̀ wa lọ́rùn àwọn bá pa wá láti ká máa rìn pákó ní gbogbo níbẹ̀rẹ̀ kátó gbà kírun kọ̀ọ̀kan a sì máa gbé àdéhùn yẹn gangan fúnra ara rẹ̀ tọ́ka tó fi sùn. torí ẹ̀ mọ́mú Ibn Qayyim rahimahullah wọn ni dájúdájú tá a bá wò ó a rí pé ọlá ti ń bẹ fún un kí nígbà onígbà tó yá sí ọlọ́run gbàdúrà tí wọ́n ní bíbọ́ àṣírí wọ́n bá tó lọ bá ààrẹ tó ní láìpẹ́ àwọn tó fẹ́ ní wọ́n ti sọ fún un kó má máa wọ̀ ní ọjọ́ sáfù. àwọn èèyàn ń kọ́ mọ́tà ní ìgbẹ̀dá irọ́ irọ́ ńlá gidi irọ́ ńlá gidi ẹni tó wù tó wí kí ló lè ṣe ẹ̀ lè wá kàbọ̀ sọ ibi tó wà fún un. ẹ lọ bá àfa náà gbígbé ẹ dákun torí àwa náà ti gbà wá lẹ́nu yẹn àti wí fáwọn èèyàn wọ́n wá ní ká sọ ibi tó wà. àánàkùnmùlọ́ọ̀ ẹ fi ibi tó wà hàn wá sódà tá a fi fi hàn wá fa. torí kí mo lè bá kárí àmì eléyìí irọ́ gidi ni irọ́ gidi o sì mọ kó òun ti ràn ó ṣe ya kò yá ìgbà tó òun yẹn ràn ní abúlé kó àwọn ìgbà yẹn náà ló tún sẹ́kù dé sí irọ́ burúkú yéésù anabi muhammed nígbà tó bẹ̀rẹ̀ sí ní mo àdìsí tí àwọn sàbí tí wọ́n pariwo pé ìyá yìí pọ̀ ìyá yìí pọ̀ ọlọ́run sí náà rìsìkì fún wa anábì sọlá sọlá kì í sòsì ní wọ́n bẹ̀rù fún yín tí wọ́n bẹ̀rù fún yín gan-an lọ́rọ̀ tọ́lọ́ wa tilẹ̀ ayé fún yín tẹ́wàá dìgbà ẹ̀ ti tọ́lọ́ wọn tẹ́wàá kó pósìtì tẹ̀ mú wa ni wá wà lẹ́lẹ́ àdúgbò bọ̀lọ̀ náà àríkùsẹ̀ náà ẹ pọ̀. ní ẹnu kan àwọn ọ̀fẹ́ rú béèrè báyìí wàá kàn béèrè tó ọ̀fẹ́ béèrè náà sáré kù mọ̀ ń bọ̀ ó ti parí jọ́ọ̀mù lọ́rùn wọ́n ní ṣé a lè máa pèrún nínú mọ́ṣáláṣí dípò ká lọ síta àwòtálẹ̀ lọ sẹ́nu pẹ̀tùmọ̀ àwọn pípé onípẹ́pẹ́ pé àwọn èèyàn tó wà lóde fún wa kẹ́ tuntun wá sí ń pè nínú mọ́ṣáláṣí sẹ́nu pé irú mọ́ṣáláṣí ní ìsìn bọ́yọ̀ rẹ̀ lè jáde látàrí pé wọn ò tí ì mọ ògiri dì tí wọ́n ti mọ ògiri dì ní ìsìn máa pè ń wò káwọn ẹni tí ò gbọ́ tí ìbá ti pẹ́ nu onídò ló bá dúró sí. tuntun délé jáde síta kó pinnu táwọn èèyàn lè bá gbọ́ ó nínú ojú àwọn àti mi á àwọn òbí là lójú ń tì ọ́ láti wà jẹ́ náà. torí pé mùsùlùmí tó èsì wọn nípa bí wọ́n ń tẹ̀ sẹ́wọ̀n kó tún tì wọ́n ojú tì wọ́n lẹ́nu míì fi lọ mọ́sálásí lẹ Yorùbá yìí nke hàn àti gbọ́ gbogbo àdúgbò wọn ẹsẹ̀ mùsùlùmí èèyàn ọmọ alọ mọ́sálásí lẹ́mẹ̀wàá á àwọn òbí là àwọn òbí

náwó àwọn àjàdì yóò sì mú microphone lọ kí ló dé ó làwọn sọ àkókò àwọn ọmọ ẹ̀rí wo ló ká máa jáde lórí bá pè wọn nítorí pé tí ó bá jẹ́ pé àti rẹ lọ bá wọn àbúrò jáde pé kò sí sí rẹ lọ bá wọn torí kí wọ́n lè bá rí ọ kí wọ́n lè bá gbọ́ kó ń pè é wàhálà tẹ̀lé tó bẹ́ẹ̀ ló ti jẹ́ pé nu inú tí ìsàmù tó mú wa gan ẹ̀ gbogbo ògùn àyè tó ga tó dàda àwọn èèyàn fi gbọ́ iná ló fa náà tó máa ń so microphone máa yè tó ga yẹn àyè tó ga tẹ́lẹ̀ sáà ti sára mọ́tíláṣí mà náírà kéde kéde bí kéde kí wọ́n fi ju táì mọ́tíláṣí pé kíni wọ́n ṣe nítorí kí ẹni tó pèrò lè máa gòkè lọ kọ́ tí o ti sáré wo ohun rẹ lè dé mẹ́rin mẹ́ta láì gbé microphone lọ́wọ́. ṣùgbọ́n ìgbà tó ti ṣẹlẹ̀ pé tán microphone bẹ àtìlẹ́ tó takò ẹ̀sìn wa nínú pálù lè pè ń mọ́tíláṣí àbúrò jáde síta ẹnìkan á sọ fún mi láìpẹ́ ìgbéra àwọn gbọ́ fún ṣé kàlàbáyé nínú ìdáhùn kan tí wọ́n ṣe wọ́n ní súnmọ́ náà àwọn gbé bẹ́ẹ̀ nù jọ́gbó tó tó dẹ́mọ́ òfin ṣẹ̀rí àtọ́yẹ ká máa lò èsèké súnà ń bẹ nu tí ọjọ́ òfin ṣẹ̀dí àfẹ́ ká máa lò ká máa pè ń dàkúdà kó fipá gbé microphone lọ wọn nítorí pé òun pípé ṣẹ̀rí ọtún mi ń èrè ìjìlá. so a nǹkan kan ní tó ti gbé ń gbé òfin ọlọ́run ọba hàn tó sì jẹ tó yẹ kó jẹ pé wọ́n mọ̀ ọ́rẹ́ ní ṣe ń ṣe. tó bá jẹ́ pé iṣẹ́ kò sọ̀yìn ìgbà tẹ́ ẹ̀ máa gbé microphone lọ sí máa ń pè ọ́ fa yọ wà bí táwọn yóò ti máa rí náà ṣàìrọ́tú mi ṣàrá ìrètí wọ̀tẹ̀tẹ̀ ọkọ̀ mi gbòòrò yóò sì wáyé látàrí fífíra rẹ̀ hàn bí táwọn yóò ti rí ọ àmọ́ ọ̀pọ̀lọpọ̀ ààyè tí wọ́n ìpèrún tán nìkan jáde fa wàlàlà torí pé ń bọ̀ bá tó pèrún tán náà wọ́n máa bọ̀ ṣẹ̀ríra wa ni ọ̀tà akọ́kọ̀ bẹ̀ gbòòrò ìmẹ̀ rẹ̀ ló ti jẹ́ pé àwọn ọ̀mẹ́rí kan nínú ṣẹ̀rí àtúntò pé àdúgbò ọ̀jáde pẹ̀lú microphone microphone ó gbé kalẹ̀ wá tó bá ti mọ̀ pọ̀ ọ̀jáde ó gbé microphone kalẹ̀ ó wà lọ pè ń ta torí kò fi lè bá a jọ báwọn tàbí ṣe máa ṣe láyé ìgbà tó so yé àmọ́ tó bá tún gbé microphone lọ à ó tún ti di nǹkan mi torí pé àwọn ò gbé lọ́wọ́ ńgbà yẹn ìwọ́n ti ti ń gbé lọ́wọ́ nìyí torí délé tabarẹ́ ti dị bẹ́ẹ̀ yẹn kẹmà bí léèrè kí náà rí rẹ̀ kò sẹ́rì lẹ́yìn náà nínú ẹ̀sìn Islam afa kan sọ kìí sòfin ká wọn kò yé àgbọ́yé ti ẹ̀mí so ṣùgbọ́n àgbọ́yé tẹ́ lómi náà á so àwọn awòwò lọ tẹ̀wọ̀n yìí so olùkọ́ wa ni wa ni ṣùgbọ́n kò túmọ̀ sí pé wá sọ àní mo ló ti jọ́ mi bí o tó béèrè ó ti jọ́ tó o bá pẹ́ pọ̀ béèrè náà sẹ́mi pé nìsẹ̀ yóò máa dé ká máa kọlu àwọn èèyàn ni níjọ́ tẹ̀ máa ti sọ pé àpapọ̀ àwọn sọ báyìí ẹ̀ ń sọ ní àwa èsì ọlọ́ọ̀la fẹ́ sàlàyé àfẹ́ gbọ́ pàpà kan sọ báyìí ẹ dákun kí ni ìdájọ́ ọlọ́ọ̀pá kan báyìí ṣé nǹkan tí mo ṣe sọ́dà àbí ọ̀dà ní tí mo fẹ́ ṣe fóònù máa ti ṣe tó ilé yìí tó ṣùgbọ́n àpá kan sọ yóò dájú gba tó ṣe pé àwa kan wà fún ká máa kọ̀dẹ́mù àwọn òbílà àlàyé ẹ̀sìn ọlọ́run là ń ṣe náà. Bẹ́ẹ̀. Ah, àti sàlàyé jọ yẹn náà fífi yẹn ọba ti sàlù alásàlù alátìtó tí yẹn ọba ti sàlù alásàlù alátìtó bọ ẹ ti kí à yí pé ìgbà tẹ fa omi símú yẹn mẹ́ta lẹ sí lórí àlọ àlà tẹsí tún láàníyàn pé yàtọ̀ pípẹ́ fímú ẹtù ṣe dáhùn ìṣòro àtúnà ní kẹsì tẹ bá ti jì ẹnìkan wá béèrè láìpẹ́ yìí wọ́n sọ pé ìgbà ẹnìkan á sọ pé ṣé àtìtá nìkan ló wà ní àbí wọ́n pọ̀ torí pé wọ́n pọ̀ fá sọ̀rọ̀ sọ̀rọ̀ á sọ pé ọlọ́ọ̀ni alladhina yu'minuna bil ghaib àwọn anígbàgbọ́ ti tọpa ìtura ti gbọ́rọ̀ látọ̀dọ̀ àná ìṣòro àlùfẹ́ tó wá gbọ́nà tó gún régé ìgbésà ọkàn tó ń gbèsè mẹ́rin náà wà á mẹ́rin agbo àti ìgbàpọ̀ analysis kan ike abáyá ọmọ rẹ ló ti sẹ́ nínú àwọn ẹ̀yọ ọkùn ẹ̀rọ kò sí ta ẹ̀rọ ti lẹ̀ ìwọ́tọ́ gbà ni kò dáwùtì ọpọlọ rẹ kò lọpọlọ wọ́tọ́ gbà ni kò dáwùtì ẹ̀mí rẹ kíkọ́ sẹ́mi lára rẹ náà. Tí orin pínpín ni wọ́n wí bọ̀tà ní ìpínlẹ̀ jẹ́ pé kéèyàn fọwọ́ èèyàn nì kéèyàn bá di kọ́bílẹ̀ ìdẹ̀ká ni fi. A ti ṣàlàyé lẹ́yìn ṣáájú. Ẹ ṣé òun náà

wípé bá ti kò oru ìlà àwọn òyìnbó rìn wò ó lójoojúmọ́ wọn máa rìn wò ó àfi tí yàn bá lọ lu wọn sọ iye àsìkò tútù gan-an ètí rìn wò ó rìn wò ó rò pé iye àwọn aṣọ pé torí kọ́ ọmọba rírì kúrì wọ́n ti lọ London àwọn alógbòjù ọkùnrin lógbòjù. ẹlẹ́sìmà ṣé ṣé ìbòjú pé ká má ni àkókò kọ́ ọmọ rí ojú wa àkókò ọmọ rí ojú wa ni kókó kọ́ ọmọ ríra tẹ́wọ́tẹ́ kó lò yóò fi gọ́ọ̀mù gọ́ọ̀mù ojú rẹ̀ so Islam ò kó tirẹ̀ léde kọ́ padà fẹ́ sọ̀rọ̀ àṣà nípa àdéhùn wọn pa pé ká má máa sọ̀rọ̀ ní tí ìmọ̀ àbá fi ṣe kótó wà ní ìjọba. so àdéhùn kan wá fẹ́ pé ó ń ṣàlàyé pé ẹ ní pé mùsùlùmí kan kó tọ ọ̀rọ̀ náà nínú àwọn mùsùlùmí àṣọlá kíkọ́ bá wọn bí ọlọ́run. wọ́n ti lè fẹ́ yọ ọmọ ẹ̀. wọ́n á fi kan tí wọ́n fẹ́ fàjà rẹ̀ pé ṣé èèyàn tún lè lo àdéhùn yẹn yàtọ̀ sí àyè tí ẹ pé èèyàn sọ pé ẹ sọ pé tí ìmọ̀ àfi tí ìmọ̀ àmọ̀ bá báyọ̀ sọ̀rọ̀ tó ní sọ̀rọ̀ pé pé àwa náà lè sọ̀rọ̀ láì jẹ́ pé máàmù ní bá wa sọ̀rọ̀ gẹ́gẹ́ bí hadithi al-Ghatafani tọwọ́ mẹ́tíláṣí ń jọ jimá tó sì lọ jókòó tààrà kánà bisalòlá àtúlá ni àkọ́tù sọ̀láìtà onílà ẹ̀kọ́m ọ̀sọ̀lẹ̀ rak'ataini wà awjid fihima kíráka méjì kò sì ṣe fúfú yẹ anábìlọ́gbọ̀n sọ̀rọ̀ àti bí ẹni tí ọ̀n kọjá ń dá àwọn èèyàn létí ká kọjá láwọn jókòó ìfara ni àwọn èèyàn. tó irú eléyìí kọ ńlọ sọ̀rọ̀ wa anábì sọlá àdìsọlá ojú ọ̀rọ̀ àwọn nǹkan ọ̀gbìn wọn rọ nǹkan ọ̀sìn wọn kú ebi ń pa wọn pọ̀ wọn báyìí bẹ́ẹ̀ lọ́n kojú ọ̀rọ̀ anábì sọlá àdìsọlá ti bẹ́ẹ̀ lọ ojú sí ọ ojú rọ títí títí títí títí dọ̀sẹ̀ mi. Ìkànnì bí sọ́wọ́ àti sọ́nà àwọn tó kú ń bẹ̀ yẹn ètò ti bẹ̀rẹ̀ sí rọ̀. Tọ́ ìgbà tí ó wá dọ̀sẹ̀ mi ò ní tọ́ ilé ń wó. Ó tún gbé wa ní nǹkan ọ̀nà. Èyí tá a gbìn gan ó kó. Ẹ bá rí bẹ́ẹ̀ lọ pé wọ́n bá wa wọ́n bá kà lórí wa. Ànábìsọ̀lá àti sọ́nà wa ni.

فقد لقوت tọ́wá mo fún ẹni rẹ tí ń sọ̀rọ̀ nígbà tí màmú ti òkú túbà pé dákẹ́ ìwọ gan ti sọ̀sọ̀kùsọ̀ torí pé dákẹ́ ọ̀rọ̀ ni àbí sọ̀rọ̀ wọ́n ti lọ gbọ́dọ̀ sọ̀rọ̀ ó ní mo fẹ́ pẹ́ ni tí sọ̀rọ̀ lẹ́nu náà lọ. <laughs> torí di ha tó ń torí délé àgbẹ̀rẹ̀ sọ̀rọ̀ ẹnìkan wà pé kí wọ́n á ló dé tó fi sọ̀rọ̀ fún ọkọ̀ fún ọ sọ ní the fourth way the second way kó tó sọ pé yes nítorí pé àárọ̀ bí ni àròkò lóye ẹ̀sìn ọ̀pá àròkò principle tí wọ́n fi gbà lò wọ́n yàtọ̀ sí tí wọ́n fi bá ará àgbòrò sọ̀rọ̀ lẹ́yìn náà yajuzu lil-'udhr ma la yajuzu li ghayri al-'udhr. ìdíwọ́ àwọn ọmọ ní nǹkan tí ọ̀tọ̀ ká ṣe tí ọ̀bá sì dìwọ́ ọ̀kọ̀tọ̀ kọ́rọ̀ rẹ̀ ṣọ́ra ẹ̀ ànàjà ṣẹ̀rí àti apá ìmọ̀ kan ọ̀nbẹ tí ṣẹ̀rí àwọn fi fún àbí òye wa kí ni ìdájọ́ káwọn máa sọ̀rọ̀ nù tí àbí ọ̀dà ọba ọba jù wàláìkì Muawiya ibn al-Hakam radiyallahu anhu ẹnìkan sí lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ó sì ní alhamdulillah Muawiya ibn yarhamukallah ó ní ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ lẹ́gbẹ̀ẹ́ mi àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ méjèèjì ntọ́ tí o máa lẹ tó gùn lápá kékeré àwọn ní tiẹ̀ dààmú pẹ̀lú wọn. nígbà kí wọn tẹ́ anamisọ́lá àtọ́lá dáwọ́ sọ yẹn alhamdulilah o máa mi ni. ó ní á ah! ọ̀nà ànábì dáa pọ̀ ọ̀mọ́ mi lójú ọ̀gbá mi ọ̀tẹ̀ mi bí àwọn àti sòṣùgbọ́n kàkà bẹ́ẹ̀ níṣẹ́ la Ànábì sallallahu alaihi wasallam sọ pé inna hadhihi as-salat la yasluhu fiha shay'un min kalamin nas irun torí nǹkan kan nínú ọ̀rọ̀ àwọn èèyàn kò tọ́ ká máa sún nù. wa innama wa innama hiya dhikrun wàtẹ̀síbíhùn wàtílà wàtẹ̀ kùrán ìrántí ọlọ́run subhanallah àti kíkẹ́ àkùrán òun ní kíni ìrún kíkì ànábì sọ pé kó tún un kí torí kíni ó sì kọ́ mọ́ bẹ́ẹ̀ náà ni Abubakar nígbà tó sáré wọnú mọ́sálásí torí kíra pa ọmọ bàbá ọmọ lọ́wọ́ ó mí kókankókan ó rò kúrò kó tó débi sáfù ìgbàdá gbórí sókè ó rìn lọ bá wọn bí títà kúdé fún àtàntì kírun tá ànábì ń ta ló ti bẹ́ẹ̀ nǹkan ànábì sọlá àlùsọlù sọ pé ṣé ìní ọ̀rọ̀ ọkùnrin wọ́rọ́ í kẹ́mà ọ̀rọ̀ ọkùnrin àmàlì mò ń rí yín lẹ́yìn bí wọ́n ṣe ń rí yín wájú. ta ló ti bẹ́ẹ̀ Muawiya sọ pé Abubakar Abubakar ọsọ bẹ́ẹ̀ kí Abubakar Abubakar ó lè mí ni ànábì ni zakallahu hirsan wàlẹ́ dáhùn oríṣiríṣi ìwáyà lọ́wọ́ apààyàn ọlọ́run ti àlékún ojú kòkòrò àti bẹ́ẹ̀ sí lọ́ọ̀ fún ọ gbọ́dọ̀ tún ṣe wẹ́ẹ̀mù wọn sọ pé kó túnrùn kí anábì sọlá àtúnlá náà ló sọ pé láàpọ̀ látàlẹ́ mọ̀ fàrẹ̀dẹ́ ní kálífọ́fọ́ òun náà lọ́dá bẹ̀rẹ̀ ń fúnra ara rẹ̀ lẹ́yìn sáfù ó yẹ ká pé òun rẹ̀ ọ̀dá ni anábì náà sọlá àtúnlá sọ pé tó bá dá sọ pé kò ń bẹ̀rẹ̀ ìlú ìjà. àwọn ẹgbẹ́ ìṣe bèrè ni pé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sọ pé ká máa ṣe bí àbí ká máa ṣe bí mímọ fíìmù yẹn mímọ fíìmù àti fẹ́ẹ̀ fún papọ̀ yẹn pé a lè ṣe lọ́nà méjì bí a ṣe lọ́tọ̀ àti ká ṣe papọ̀. wọ́n yẹ pé ṣé ẹ̀rí kan wà fún ṣàlẹ̀ pé ìkan ìkan fún ọlájú kan lọ àbí. kò sí ni pé ní gẹ́gẹ́ bá jẹ́ ká mọ̀ pé kò tọ́ kí amóhùn kájú tó bá yẹ pé òǹkà àbí nǹkan míì náà tá a sára yẹn tó bá yẹ pé kò ń ṣe lárúbáwá náà ti kọ ṣé sábà bí pé ká máa mú ọbẹ̀ yẹn náà tó ṣe. wọ́n ti kọ Allah. bí àgbẹ̀rẹ̀ Allah àbí nǹkan míì. kí ni nǹkan míì náà. orúkọ ọlọ́run bá wà ní pèsè dandan à lárúbáwá nìkan ni gbogbo èdè tá a máa fi kọ orúkọ ọlọ́run náà. aláàánú jùlọ ọ̀gbọ́dọ̀ mú ọ lẹ́gbẹ̀ẹ́. <laughs> a ti dáhùn a ti dáhùn kí lè fẹ́ yọ níbẹ̀ a ti dáhùn rẹ̀ ẹ̀yin náà ti ti mà.

pé wọ́n túmọ̀ àlàyé alukur'an léde yorùbá wọn á lè máa sọ rẹ̀ àkókò kí ló kí ló fẹ́ ọmọ gbé wa sàn ká pé kí àbí òye wa ìgbọ́dọ̀ torí pé ẹni tí ṣe mùsùlùmí ṣe kẹ́kẹ́ iná ọmọ ẹ̀ṣẹ́ so wọ́n ìtumọ̀ alukur'an ara sọ ọ̀wá gbé ká ká sí kí ló túmọ̀ ká tó alukur'an tí wọ́n pè mùsùlùmí tó dáa ni wọ́n fi ń fo fi lọ àlàyé ìtumọ̀ alukur'an akáwọn fún ọba na bá sí ẹ̀ máa ya anú rẹ̀ ni ẹ̀ máa rẹ̀ ni àbẹ́fọ́ di mú wọ́n á gbé àlàyé ìtumọ̀ alukur'an gbé hàn sọ́dọ̀ abẹ́ àwọn òdòdó ìlà náà. òní kọ̀bà tí ìbá ti bẹ̀ ó máa ń jẹ́ pé ìlú yẹn lè máa kọ́ ṣe tọ́bìyàn tó ṣe wọ́n lọ sí lẹ́yìn ìṣe. rárá o ìmúlẹ̀ ọkọ̀ ti tàbá o nísìnyí ọyọnu òfin mu ọyọnu òfin mu ọyọnu òfin mu ìmú ní ọ̀kan dáadáa ó túlẹ̀ kéko àkókò ọyọnu òtúlẹ̀ òfin mu. سبحانك اللهم وبحمدك